كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته àmàmà pẹ́ díẹ̀ bákan but ọ̀gọ̀rọ̀ gbà àti máa ń wà ń àwọn èèyàn ò ní dé sásìkò kó má bàa jẹ́ ìbálẹ́jọ́ burúkú pé adé ṣáájú àwọn èèyàn àwọn èèyàn wá ń fi ọ ní amafínfín fàsẹ́yìn díẹ̀ ń gbà mí pé a kọ́ má jẹ́ pé èèyàn wá sábàbí àti jẹ́ mọ̀lá kejì ọ bọ́ sínú ẹ̀ṣẹ̀ aago méje la sọ tẹ́lẹ̀ adẹ meet up torí bí láti kásùbà gbàdá bí o fi ṣàkàrù títí wọ́n bí sẹ́fún ẹ àwọn òkè kí hálùkọ́ ti bẹ̀rẹ̀ bàmí torí àwọn béèrè ọmọ ń a máa ń fà dé bíi aago mọ́kànlá tí béèrè bá pọ̀ bàtà sẹ́ẹ̀mà uh, ọba adẹ́dà gan kò lè pílìsì ẹ̀dá tó dá abẹ́lẹ̀ ntàzẹ́ kẹ́dà ó wá pílìsì ẹ̀dá àwa ń wò láti fi rọ gbogbo wa lọ́rùn kí ọba adẹ́dà kọ́mọ́sà fún wa nírọ̀rùn láyé ní àti gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ṣé ká fi sí bíi eight thirty ká máa hand up títí di ten thirty tó bá ti ẹ̀wọ̀ ilẹ̀ fún wa mọ̀ yìí pé báyà tó dé àwọn abéèrè kọ̀ọ̀kan. ìmọ̀ràn ni o tó bá wá torí ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yà ní àwọn appointments mi tó pọ̀ tó yẹ pé wọ́n fẹ́ consider pé ah ẹ̀yẹ káwọn náà jókòó pẹ̀lú àwọn ọmọ ẹ̀yà ká gba kákọ́mọ̀ lọ́dọ̀ wọn ká tí wọ́n láti fi mú ìtọ́sọ́nà wá kó tó di pé a tún túká láti lọ ṣe gbọ́ àwọn bùkátà mi èmi ń suggest ni o kì í ṣe ntí a bá fẹnu kò sí inshallah èmi ò meet up lórí rẹ̀ èmi wò pé aago mẹ́jọ àbọ̀ títí wọ mẹ́wàá àbọ̀ lọ mọ́kànlá ṣùgbọ́n tá a bá ní àwọn suggestion mi ẹ jẹ́ ká gbọ́ suggestion tá a bá ní. doctor. Nah sàlámù alaykum rahmatulah abad kọlọ́ọ̀ mọ́sá jàre ń pẹ́sà kọlọ́ọ̀ ń jẹ́ kí owó ìgbìyànjú yín kọlọ́ọ̀ mọ́ jẹ́ kó jẹ́ sọ́sọ́sọ́. èmi fi pé agbọ́dọ̀ consider convenience yín náà. now ìbílẹ̀ tí ń ké ṣubú yìí ẹ bá ké ṣubú yìí tán ẹ̀sán car were expecting us gbàtà ń fix ẹ̀ sí seven o'clock ó fi ìpè ẹjẹ ká padà sí seven o'clock yẹn gbogbo àwọn tí ọlọ́mọba kàrà pé kán bá wà round kán bá meet up wọ́n á wà ń bẹ̀ bẹ́ẹ̀ the other two will join us because bẹ́ẹ̀ bá ti lọ lé ní seven yẹn kẹlẹ́ ẹsẹ̀ ń tún padà wá ẹni ọ̀dà sì ló tún lè tún ṣẹlẹ̀ tó máa jẹ́ kó ìdílé kó wáyé sotídìlé bá dẹ̀ ti ń wáyé tó di pé àná tó ń jókòó tá a ti ń náà yóò tó fa afẹ́ káwọn kan tó máa tún níwẹ̀rẹ̀ ìfi ọkàn so ẹ jẹ́ ká filẹ̀ ń sẹ́wọ̀n yẹn wọn tí ò bá wáyé wà so people will be joining us from there. Assalamu alaikum. Doctor, ní ká fi ilẹ̀ sí sẹ́mu mo mọ̀ pé kí ṣe gbogbo yẹn ní ọgbà ti dókítà yẹn talent tó ní view mi tí ò ní jẹ́ pé à èmi náà tún kí n tó sọ yẹn lẹ́yìn ẹ̀já ni tó fi tó àwọn tí wọ́n ń bọ̀ lọ́nà jíjìn ọmọ mi kí ló rí sí. lẹ́bìnú <laughs> <laughs> mo fẹ́ padà lé. salamu aleykum gẹ́gẹ́ bí wọ́n ti sọ èmi wo àwọn tó ń bọ̀ láti ọ̀nà jíjìn bẹ́ẹ̀ ni at least bí wọ́n bá gbé sí eight o'clock ó máa wà ókè bẹ́ẹ̀ within one hour ẹ pẹ̀lú formal time tó jẹ́ seven o'clock ẹ tó ń bá ń bọ̀ lọ́tọ̀nà jíjìn tán bá ti jáde ńlé láti fi lẹ́sẹ̀ after ṣubú yìí wọ́n á débi báyìí on or before eight suggestion. àwọn tí wọ́n wá lọ́nà jíjìn àwọn tí wọ́n wá látẹ̀kọ́ bẹ́ẹ̀ ọkọ oníyàwó méjì kọ́dẹ̀ ẹnà. sàmà ló kọ́ tó lábàtà ẹ jẹ́ ká fiti bẹ́ẹ̀ fiti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tá a máa ti di bẹ̀rẹ̀ yẹn after seven yẹn náà ní ká fiti sà tó kálẹ̀ parí before ten ẹ ká zọ àgbà bí wọ́n ti gbà lọ lẹ́yìn tá a bá parí aleykum wa rahmatulahi. wa aleykum asalaam wa rahmatulahi. alọ́ta àlekún àlàáfíà yìí. àmín. ẹ ètò yẹn jẹ́ ká fi ní sẹ́fù tába ti ké ṣubú ìtàn á ti mọ̀ pé nídìí àti sun rẹpẹtẹ mọ́ a mọ̀ bọ̀ ṣe mọ́sì inṣàlá o. sábà ní a fi ṣe ẹjọ mẹ́jọ àbọ̀ àárín tí ó pẹ̀ náà síbẹ̀síbẹ̀ náà ṣùgbọ́n tába ti ní àdéhùn sẹ́wù yẹn kọ́lọ́ọ̀bà

láti wá gbọ́ lẹ́tọ̀ ni pípẹ́ rẹ̀ ó máa ń jẹ́ kí nǹkan míì tún ká ọ̀pọ̀lọpọ̀ mọ́lé tó bá ti ń di bí èètì nǹkan kan yẹn náà lálejò oríṣiríṣi máa ń wá ṣùgbọ́n tá a bá di sẹ́dùn tí a bá ti mọ̀ pé ó ń kírun tán kí a tètè bọ́ sọ́nà sáwọn àlékún ọ̀rọ̀ tó rà. pàkó sì gbọ̀n ọ̀yà ọ̀yà kàrí èdè dẹ̀ kàrí èdè dẹ̀ ọ̀rọ̀rùn eh, kò tí ẹ lè jẹ́ ọ̀rọ̀rùn lọ́rùn <laughs> àti ọ̀sáàbìsì làlá inṣàlá. sọ́wọ́n àlékún sọ. wà á lékún sọ láti là. torí táìmì some of us fẹ́ pé some of our members fẹ́ pé ẹlòmíì technocrat ni eh, ó máa ṣe lab appointment eh, after the house call program for the fact that ten ọba kí súbú ìtàn if you go back home mo sọ fún àpapọ̀ fún mi pé ṣé kò kí ń ṣe no somebody can just come up to you kàn dá yín dúró ẹ̀ máa dúró ẹ̀ máa listen sí i before you know it àá tún wọ náà padà so kú bẹ́tà pé apá sùkì tẹ̀ ṣe àkàrò yín tán ká dẹ̀ bẹ̀rẹ̀ inshallah. Now, now, Délé, bọ́lá rí ọkọ̀ àjọ fún ẹ̀yẹ ẹ̀yẹ asalaamu aleykum. wa aleykum salaam. kọ́lá ah, ń jaari ní pẹ̀lú yìí dáadáa. àmì àtẹ̀yìn náà. naam ẹ ohun tó mi fẹ́ sọ ni pé tábà ní a fi sẹ́fún. bẹ́ẹ̀ni. gbogbo atara mi báyìí náà ló bá lára mu. Ah. àmọ́ ìdí kan tí mo kàn rò ni pé ọ̀rọ̀ tẹ sọ lẹ́ẹ̀kan yẹn pé káwọn èèyàn máa lọ kó sí ẹ̀ṣẹ̀ pé àáfàá ń ṣáájú àwọn ọmọ lè kéwú dé. so ìyẹn lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé mo rò pé tí àsìkò àsìkò rọmọdọ́nù ló ń bọ̀ yìí táwọn èèyàn bá jẹ sàárì tán <laughs> tọ́ba kírun tán ara lè máa ṣe bákanbàkan pé káwọn sinmi látara bẹ́ẹ̀. lọ à ń wo ni pé ramadan bá dé tọ́ba ti dé àjókòó mi pé ìwò gba ló máa wà convenient fáwọn èèyàn tí òfin ní jẹ́ pé amísì yín adúmísì ah, ṣé o understand. Eh. káàdì ẹ̀yẹ́ ti àsìkò yín náà. délé délé lòun ní nà. asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. àwọn sisters. naam ẹ ní bẹ́ẹ̀ni naam àti seven o àti eight o àti kí halkọ máa parí títí tọ́pẹ́ ju ten o'clock so ogun kárùkù ọmọ bó ṣe máa máa múra bọ̀ láti. that is so because eh, irú wa seven àwọn kan bẹ̀rẹ̀ pé wọ́n á gbọ́mọ lọ mọ́dúrásà wọn á lọ gbá lọ kankan tó padà sí sí kìíní wọ́n á dẹ̀ yanjú ilé náà kan tó máa bọ̀ bẹ́ẹ̀ tó jù bẹ́ẹ̀ ni pé ẹ má mọ̀ kó n fẹ́ wá tó ń bọ̀ wá sí alcohol by ten o'clock alcohol ti parí kọ́ ọmọ bó ti máa prepare rẹ̀ asalaamualeykum. end ni tí ìwọ ń sọ yẹn ṣé ten ní wà òkè fún end of halqa àbí eleven nine ten eleven. <laughs> torí question and answer ọmọ mi. na. Um, salaam aleykum. wa aleykum salaam. ọlọ́run àti àárín pẹ̀lú rí dáadáa. àárẹ̀ àti wọn náà. nǹkan tán sọ yẹn. bẹ́ẹ̀ni. òun lèmi náà fẹ́ sọ. appointment máa wà bẹ́ẹ̀ni ọlá ṣe fẹ́ sùn from seven to eight thirty tẹ́lẹ̀ bẹ́ẹ̀ni but tá a bá ti mú ní seven bẹ́ẹ̀ni ká máa parẹ́ ní ten bẹ́ẹ̀ni for instance irú èmi ń sìn ọmọ yín ń padà lọ sí school ní Ìbàdàn ó dẹ̀ ń sọ pé mi lèmi gbọ́dọ̀ gbé òun lọ so bọ̀ èmi tẹ̀fẹ́ wá sí akọ. ẹ̀tọ́ rẹ̀ dẹ̀ ni. bẹ́ẹ̀ni so mo wò pé wọ́n ti ń gbá wa náà lọ́wọ́ tó bá parí bíi ten yẹn mo ti lè lọ Ìbàdàn <laughs> ṣùgbọ́n tó bá ti ń pẹ́ jù èyàn nílè lọ́mọ láti padà lóòjọ́ so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ká máa ká fi sí ten kó parí ní ten. Ah, ìdí tí ten fi fẹ́ mú ọ ni wípé ọ̀gọ̀rọ̀ àwọn programs mi ta máa ń ní níta bíi marriages tó máa ń sábà ṣẹlẹ̀ níjọ́ ahad wọ́n máa ń fix ẹ̀ sí ten although wọ́n máa ń wò wípé títí eleven àwọn èèyàn máa wọ́n máa ti wà ń bẹ̀ but nígbà wọ́n ti ti sí ten yẹn èèyàn fẹ́ excuse àti mọ́débẹ̀ ten òní pé èèyàn tún ń ṣe nǹkan míì tó wà equally or more important ju tí wọ́n gbèyàn sí yẹn lọ téèyàn ò fi ní kó sínú ẹ̀ṣẹ̀ wípé apẹ́ẹ́dé tàbí irú nǹkan báyẹn. so ten mo wò yí pé ó wà òkè tí question and answer bá tiẹ̀ fẹ́ máa delay. ìgbà tá a fi fẹ́ wọ bíi ten thirty kí a mọ̀ wípé alcohol ti. arábìnrin jẹ́ kó yé wa lókè wípé iṣẹ́ tá a gbé fáwọn àwọn tọ́jú àwọn àkọ́bí àwọn àwọn làkọ́bí wọn ọkọ na àwọn lè tún tọ́jú. àwọn yòókù náà àti tọ́jú ilé àwọn ń sọ pé ká bẹ̀rẹ̀ ní eight thirty but mò ń wò pé eight thirty yẹn ti ṣe bí ẹ ń pẹ́ díẹ̀ jù ká ṣe ní eight tá a bá ṣe ní eight eight to ten tó bá tiẹ̀ di pé àwọn questions wá ń borí ìgbà tí ó bá fi wọ bíi ten thirty inshallah alkarim our appointment meet tá meet because kò sí bá a ṣe fẹ́ ṣe sọ́sí ọgọ́rọ̀ marriages ọjọ́ sunday ló ń sábà wà nínú before ramadan àsìkò marriages dẹ̀ ní àwọn èèyàn fẹ́ wọ́n fẹ́ gbààwẹ̀ pẹ̀lú àṣetán <laughs> wọ́n fẹ́ gbààwẹ̀ pẹ̀lú sunna òjíṣẹ́ sallallahu alaihi wasallam ni tó dẹ̀ yẹ pé ara rẹ̀ náà dẹ̀ ni wọ́n dẹ̀ pèpè wá sí pé kí a káwá bá wọn yẹ bẹ̀ sí gbogbo wa náà wọ́n sábà máa ń pè gbogbo gbàǹgbà mi ok ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níbí lọ́sẹ̀ tó kọjá wọ́n request wípé ká gbé halkọ lọ síbẹ̀ ni but mo mi wò pé request yẹn kò bẹ́ẹ̀ kọ́ mu tó ìdí tí wọ́n fi fẹ́ ká gbé halkọ lọ síbẹ̀ ni pé láti bá àwọn òbí tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí sọ̀rọ̀ àwọn wo ni wípé rárá tí wọ́n bá kúkú jẹ́ ká invite àwọn òbí wá bí ìbá bẹ́tà náà tó ṣẹlẹ̀ ni wípé wọ́n máa ń kọ́ àwọn ọmọ ní alukur'an àwọn kan tí wọ́n á parí alukur'an yẹn láti fi gba àwọn yòókù náà níyànjú pé kí wọ́n tẹra mọ́ Quran kíkọ́ wọ́n wá pe àwọn òbí àtàwọn tí wọ́n ti mọ̀ ká dáadáa tán àtàwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn wọ́n pe àpéjọ yẹn torí báwọn èèyàn ṣe ṣe wọ́n gbìyànjú security ìyẹn ni wípé káwọn security wá ń síta láti mójútó kìí ṣàwọn nǹkan tí wọ́n gbé wá nìkan but pàápàá jùlọ àwọn ọmọdé but ntọ́ba adẹ́rẹ́ bá ti ní ọ̀ṣẹ̀lẹ̀ kò sí tó lè kọjí nínú àwọn ọmọ yìí àwọn mélòó nu wọn bíi mẹ́ta wọ́n jáde gbogbo bí síkọ́rìtì ṣe wà mẹ́ẹ̀ẹ́ tó wọ́n sneak wọ́n láwọn ń lo sáìdì ẹgbẹ́dá láti lọ́ọ́ ráfìlà àbí nǹkan something like that ṣáàdẹ̀mọ̀ yìí pé òjò rọ̀ ibi gọ́tà kan wà ní sáìdì iṣẹ́ òkun ọlá ni níbẹ̀ yẹn tójò bá rọ̀ díẹ̀ báyìí gọ́tà tá a lè tún fi wé ni ètò wà ní sáìdì ìdímù tó ń lọ séjìgbò yẹn kò ju kékeré báyìí lọ ṣùgbọ́n ẹni tí òjò bá rọ̀ níṣe ju rẹ̀ rí tó rí bí gọ́tà yẹn ṣe ń ṣe ẹ̀rọ ọlọ́run bọ́ọ̀bà iṣẹ́ ni àgbàrá òjò yẹn ọmọ ní ọmọ ké ní ọmọ pé mo pàdé mo rí situation báyìí ń jọ kan mo ní á ah, ọwọ́ bí kékeré yìí ni òjò tó ọ̀rọ̀ yìí ń ṣe báyìí wọ́n ní à bàbá èyí ń lẹ́ ń sọ ó gbé yàn lọ ní dọdún báyìí ó gbé yàn lọ ní báyìí ọgbọ́n ọlọ́kadà àtọkọ́dá rẹ̀ lọ mo ní ọwọ́ bí wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn ọmọ yẹn wọ́n jáde gbà mo rò pé wọ́n ń bọ̀ wọ́n ṣe kòńgẹ́ àgbàrá yẹn ọ̀kan ni wọ́n kó síbẹ̀ èkejì ń fà á gbà tí ò rí fà mọ́ ó jùlẹ̀ ó wá pariwo wá lẹ́nu kan títí tí bá ń ṣe ń sọ yìí wọn ò tí ì rí i dájúdájú ọ̀fọ̀ ni but Allah subhanahu wa ta'ala ó ń sọ lẹ́nu òjíṣẹ́ sallallahu alaihi wasallam wípé ẹni tí òun bá ti mú àdánwò òun tóun bá ti fi kàn option méjì lónìí ó lè banújẹ́ súnà ni àdámọ̀ èèyàn ni wípé kéèyàn banújẹ́ kèsè wípé kọ́mọ èèyàn ó kúkọ́ á máa rẹ́rìn kọ́ sọ wípé òun yọnu sí ní tọ́ba adẹ́dàsẹ̀ rárá tínú ó bàjẹ́ àdámọ̀ wa ni bọ̀d kó mọ ní ààlà ni torí wípé kí ni ẹni tó dáa jùlọ lẹ́dà gbàtí Ibrahim aleyhisselam tó jáde láyé òjíṣẹ́ náà sọ́là ń wà mí lójú ẹ̀yìn ọmọ rẹ̀ tí Mariam alqibtiya tó bí ẹrú tí wọ́n fún òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá àwọn sàbẹ̀ wọ́n wòye pé à ah, èwo lélẹ́yìí ya Rasulullah òjíṣẹ́ lára asálàm ní dandan ni kí ọkàn ọ bàjẹ́ kó mi ọ́ dẹ̀ kójú ọ wá mi ṣùgbọ́n tí a gbọ́dọ̀ ṣe òun ni pé ká kọjá àlà ká máa faraya kílé rárá mùsùlùmí máa ń ṣe níwọ̀ntúnwọ̀nsí ni yọ́bàánú jẹ́ fún un tó ṣẹlẹ̀ ṣùgbọ́n yóò mú sùúrù kí lọ́ba rẹ̀ dá sọ. So wasbir ala ma asabak ó mú sùúrù ọ̀dọ̀ ọba adẹ́dà ló ti wá o òun ló mọ ní tó gbà lérò tó fi mélé wa wọ́n ọba adẹ́dà wá fún mi ń sùúrù èyí ò ní wípé bá jọmọ yìí àdánwò tó mú wá fi ṣe sábàbí oríire tayé àti tọ̀run fún mi. Allah subhanahu wa ta'ala mi sọ lẹ́nu òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam wípé ẹni tó ń bá má dánwò wá bá tó bá dùn yọnu sí kádàrá òun. fọlẹ́wò rídà òun yọnu sí òun yọnu sí pé á ah, ọ̀dọ̀ ọba adéda ló ti wá ló fi jẹ́ wípé àfikàr tó jíṣẹ́ lọ́nà àṣọlá máa ń ṣe é jù ó ní pé àlàmà yìí ní aṣọ àlùkò àrídọ́ abẹ́lẹ̀ kọ́tà wọ́n lọ́wọ́ bá mọ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ̀ jẹ́ ń yọ́nú sí kádàrà tó o bá mú wá fún kómi. kí lọ́ba arẹ́dà wa sọ lẹ́nu òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam ó ní ẹni tó bá wá bínú ṣe mọ̀ pé ìbínú yàtọ̀ sí kéèyàn banújẹ́ nǹkan ṣẹlẹ̀ síyàn wá banújẹ́ Allah òun náà lákèpé inna lillahi wa inna ilayhi raji'un wọ ọba adẹ́dá tiẹ̀ ní gbogbo wa o ọ̀dọ̀ rẹ láàdẹ̀ tí wá ọ̀dọ̀ rẹ náà là á padà sí ọlọ́mọ́ntọ́ gbàlérò fún mi ń sùúrù domi nú kí ló tún ní ká ṣe alama ajurni fi musibati wa akhlufni khayra minha wọlọ́n ọba <coughs> fún mi ní ẹ̀san rẹ̀ pẹ̀lú àdánwò tó fi kàn mí wàá kìlófù ní khayran minha wàá pààrọ̀ pààrọ̀ rẹ̀ fún mi. òjíṣẹ́ lásàlá asalaam ní ntọ́ dáa ju ntọ́ bọ́ yẹn ní ó ṣẹlẹ̀ sí practical rẹ̀ dẹ̀ ṣẹlẹ̀ ló fi jẹ́ pé nǹkan bọ́ lára mu kọ̀ bọ́ lára mu támárádì sọ pé ntọ́jíṣẹ́ lásàlá asalaam mú wá nì lòó kọ́ a máa retí èsì. dáadáa látọ̀dọ̀ ọba adẹ́dà torí àrùn tí ń ṣẹ̀dá kò ṣeé fi oògùn àforírò ṣe wò sàn rárá nítorí wò sàn òun náà ni tí ọba adẹ́dà sọ̀kalẹ̀ fòjìṣẹ́ lọ́sọ̀lá rẹ̀ ọ̀sọ́lẹ̀m ló fi jẹ́ wípé tọ́ba jẹ́ pé nǹkan míì wà tá a tún lè tún fi ẹ̀ ni òjíṣẹ́ jẹ́ òpin àwọn ànábì bọ́tọ̀ ń lò pín ní tó gbé kalẹ̀ náà láàlò tá a fi lè pàdé ọba adẹ́dà gbogbo ẹ̀dá lọ́ba adẹ́dà fi sọ pé má sọ̀rọ̀ tìǹà fil kitabi min shay'in nínú tíra tá a fi tá a sọ kalẹ̀ fún yín o a ṣe àìbìkítà káwá gbàgbé nǹkan kan yí pé àṣàlàyé rẹ̀ ń bẹ kò sí. ló fi jẹ́ pé ńgbà tó bá adẹ́dà ó juwèé rẹ̀ tíra yìí kí ló fi júwe rẹ̀ ó ní umul kitab ya tíra gbogbo ń tó fi jèrè ọba ń bẹ ń tó fi ní ṣìṣe ọba ń bẹ bàbá adéèdà fi sọ pé tọ mẹ́nà àròdà àǹdíkiri ẹni tó bá kọ̀yìn sí ìrántí tó fi ààfin òjìṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá fẹ̀yìnlẹ́hùn mẹ́rin ṣẹ̀tẹ̀ dọ́ǹkà á ṣe lé ayé rẹ̀ lápárùtù kò ní rójú sójú kọ́lọ́run yà wáyà bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá tẹ̀lé tó gbàgbọ́ tó mú lò tó pèpè sí kò eyín ọ̀kọ́ dípẹ́ ká má dán wò ṣùgbọ́n yóò láti àtúbọ̀tán dáadáa ìyá wa Umu Salama gbàtọ́kọ rẹ̀ jáde láyé ọkọ ni gbogbo ntóbìnrin bá ń rí lẹ́ẹ̀dẹ̀ ọkọ tóun tiẹ̀ lọ́kọ àpọ́nlé ẹ̀yẹ òun lọ jẹ́ fún obìnrin ọkọ ẹ̀ tún wáá jẹ́ yàn rẹ ọkọ rẹ̀ wáá jáde láyé bàtọ́ ìródọ́dọ̀ rẹ̀ yìí pé kó ṣe bójìṣẹ́ náà sálàm ṣe sọ inna lillahi wa inna ilayhi raji'un alama junni fi musibati wa akhlufni khayran minha ó ní à ó ti ní àṣẹ iná nítorí àṣẹ náà láṣẹ àní choice bóò ni mo ṣe fẹ́ rọ́kọ tó lè dàbí ti ọkọ mi ma, ó dẹ̀ ṣe kí ló padà bí òjíṣẹ́ lọ́sọ̀lá àzọ́là kìí ṣe nǹkan fẹ́nu kìí dẹ̀ sọ̀rọ̀ fẹ́nu àṣẹ wá wípé kó ṣe kí ni kọ́ lọ tọrọ rẹ̀ kó fẹ́ gbàtí òjíṣẹ́ lọ́sọ̀lá àzọ́là ní òun ọ̀fẹ́ ọkọ̀kọ̀ yà lẹ́nu náà ẹ́ èwo là ń tọrọ èwo ló tún ṣẹlẹ̀ yìí sẹ́mọ̀ pé. oore kan láyà lẹ́yìn ṣé kò dáa ju ọkọ̀ títà kọ́kọ́ yẹn lọ ní gbogbo ọ̀nà tọ́lọ́ làwọn ọ̀darú rẹ̀ rí kò ní dárú rẹ̀ mọ́ òun ga lọ́sọ̀ bẹ́ẹ̀ subhanahu wa ta'ala <laughs> so òun ló padà wá jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀yà ọlọ́padà wá jẹ́ ìyàwó òjíṣẹ́ sallallahu alaihi ló fi jẹ́ pé tí àmì wo bá dé a gbọ́dọ̀ ṣọ́ra fún kankan kíni tó kọ̀ kápáyà ọlọ́run ọba kí náà ní páyà rẹ̀ kí n lọ́ba adẹ́dà ní ká ṣe tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ torí ìgbà fún tiẹ̀ ó ní sinmi kádàrá rẹ̀ tó bá ti yàn lébùbù ó ní sinmi fẹ́ dà tẹ́dá ọ̀bá ti sinmi lórí èèyàn àdánwò ńlá ló máa jẹ́ ló fi jẹ́ pé gbogbo ìgbìyànjú tọ́ba adẹ́dà ní ká fi odindi oṣù kan ṣe oṣù tí ń bọ̀ yìí kọ́ba adẹ́dà mọ́sáàjì ó ṣèṣe ju ẹ̀mí wa kọjá ọba wa láyé kọ́ba wa láàyè kọ́mọ́ bá wa láàyè tí da, gbogbo ń tá a fi lo oṣù náà tá a fi sórí ire ayé àti ti ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmọ̀ pẹ̀lú rẹ̀ kọ́ba dẹ́rẹ́ amọ́sá pèsè rẹ̀ fún wa. Allah subhanahu wa ta'ala ó pàkíyèsí wá sí ó ní latabluwanna fi amwalikum wa anfusikum kò sí tàbí sùnfọ́n níbẹ̀ òun fi títóbi òun ọba búra títóbi òun òun fi búra á dàn yín wò nínú àwọn ọ̀rọ̀ yín. ó lè jẹ́ material ó lè jẹ́ ní tí yẹ ṣe material á dàn yín wò kí kí làdáwò yẹn kì í ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ ni ó lọ bí ó ṣe bàyín níjẹ́ lẹ́ẹ̀rìí ń bẹ̀ àmúwá báyìí àmúwálẹ̀kùn wà á ń fọ́sẹ̀kùn àti nínú ẹ̀mí yín gan pàápàá ó lè jọ mọ́ ó lè jẹ́ ara gan pàápàá ara tí ń gbé pàápàá tẹ́lẹ̀ kò gbé bẹ́ẹ̀ mọ́ ọpọlọ tó ń ṣàp délẹ̀ kò ṣàp bẹ́ẹ̀ mọ́ ẹwà tó ń jọ àwọn tí ń fa àwọn èèyàn máa tẹ́lẹ̀ ó kú oríṣiríṣiríṣiríṣi bá látara tó wá ṣẹlẹ̀ kí lọ́ba adẹ́dà sọ ó ní wàlá tasma'unna min alladhina utul kitaba min qablikum wa min alladhina ashraku adan kathira látara tó ṣẹlẹ̀ àwọn tí wọn ò nígbàgbọ́ torí pé tí nǹkan bá ṣẹlẹ̀ sọ́mọ́lá kejì kì í ṣe pé yàn máa yọ ni èyàn yọ táburú bá ṣẹlẹ̀ sọ́mọ́là kejì tàbá rí tó kó sínú wàhálà kan a ọwọ́ bá afẹ́jọ ọ̀pọ̀ rárá ẹ̀dá wo lọ́ba adẹ́dá ọ̀dàlá láṣẹ jù nínú ròrí ni àbọ́sọ̀ sísọ àbíṣesí tá a ní esa láṣẹ kò sí. <clears throat> ló fi jẹ́ pé ẹni tí imáni bá wà fún tọ́mọ̀ yìí pé ọba adẹ́dàá wà ó kí ni ó ṣe òjíṣẹ́ lára àṣàlám kọ́ wa ní bá a ṣe ṣe. alihamdulilayi lẹ́dí afaani ní mọ́tàlá kàbí. ọpẹ́ ni fún ọba adẹ́dàá o tí ó wò mí sàn kúrò ní tó fi ṣàdánwò fún ọ yẹn ni kò fi kẹ́mi. kèé ṣe pé bákan ni tèmi jẹ́ tí ò ti kàn mí àwọn mélòó azụla náà sàrà ń bí nà mẹ́rin kẹ̀ rárá nà mélòó ló kù kan tani obìnrin Fatima. òzìyàrá alẹ́ àṣẹlá àwọn èèyàn mi èèmọ̀ wípé kìí sóun làkọ́bí òjíṣẹ́ náà sàásọ́lá tá a làkọ́bí rẹ̀ nà Zainab àkọ́bí rẹ̀ lóbìn òní Zainab Qasim ọ̀nà àkọ́bí lọ́kùnrin. òní gbogbo àwọn àkọ́bí Qasim náà fi ń pè ní Abel Qasim torí àkọ́bí èèyàn là máa ń fi ń dà yàn pé àkọ́bí rẹ̀ lóbìnrin òní Zainab àkọ́bí rẹ̀ lọ́kùnrin kí ni tí ẹ̀dá generally máa fi ní àkọ́bí òun tàbá òun kó kó jẹun lòun ó fi ilẹ̀ a nígbà tí a fi bí ìyá wa Mariam aleyhisselam kí ni tí ó fa àdúrà tí òbí rẹ̀ ṣe ó ní ilé sàṣà kàlùkàlẹ̀ ń sà ah, eléyìí ó màárì lọ síta nǹkan kan nìkan ni ó délé ni ó máa bá a mójútó nǹkan ah, ọ̀dà gbogbo wàhálà tí ń dẹ̀ ń bẹ níbi obìnrin títọ́ nì tí èsè kékeré ọmọkùnrin tó bá ní bùkátà láti lọ sí Maiduguri kàfàǹtà ó lé sẹ́ǹdẹ̀ lọ ṣùgbọ́n ọmọbìnrin ńkọ́ òórò gbà làwọn tí wọn bá fẹ́ tọrọ ọmọ ọlọ́mọ tí wọn bá ń halẹ̀ tí wọn bá ń ṣe kínní <laughs> Sheikh sọlí ibùnú sèmi ó ní àwìn ní bọ́ ọ sọ ọmọ ọlọ́mọ tí wọ́n ó ṣe tiẹ̀ náà bẹ́ẹ̀ àmọ́ tó o bá jàǹbá rẹ̀ wọ́n tiẹ̀ náà ń bọ̀ ó kó ó kó lójú pálí ló fi jẹ́ yí pé tó o bá fẹ́ kí wọ́n ṣe ọmọ rẹ báṣubàṣu àwọn ọmọ ọlọ́mọ tí ọba adẹ́dà kó sí ọ lábẹ́ kìí ṣe mímọ̀ ṣe rẹ ìwọ náà rà kíni pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wípé tọ̀ <laughs> ọba adẹ́dà torí pé kíni ìpáyà ọlọ́run ọba níbi dílìǹsì wa ọba adẹ́dà máa fi ṣe àkóyọ ọ́fẹ́ dà kí ló sọ. So? ó ní wàá amẹ̀lì jìdáàb wàkánà gbogbo nto kèése di ọba adẹ́dà fi ní kó odindi àwọn ànẹ́bì méjì ó dìde kí wọ́n lè máa ṣiṣẹ́ kárakára torí pé kí ilé yẹn má bàa wò ó káwọn èèyàn má bàa fẹjú mọ́ ọ̀rọ̀ àwọn ọmọ kèése gbogbo èèyàn kí ó ní abúhùmá sọ̀lẹ́hà torí òbí wọn jẹ́ ní ire kí ni sọ́lẹ̀ gbogbo dealings tí bá ń ṣe pẹ̀lú àwọn èèyàn ó máa ń ṣe é pẹ̀lú kí ni pẹ̀lú ìpáyà ọlọ́run ọba èyí ò mí ní pé kọ́ mọ́ ṣe mistake o kò dẹ̀ mí ní pé kọ́ mọ́ àdánwò ń bẹ̀ àmú instant wa ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ọlọ́run fi ó fi kẹ́ ẹ. wípé ká máa pàdé àlùdé òwò ọwọ́ àárín ọ̀kan nínú àwọn ọmọ ìyá tó fẹ́ brọ́dà wọ́n ṣe wọ́n ṣe business kan ah business yẹn fail big time ó pe gbólóhùn kan ó ní ah ìwọ̀n kéèyàn máa fi láwà ní sórí mọ irun gbọ̀n igba ó lè kọ́ ní wípé kí ó rí kí ló ṣe ó ṣe pẹ̀lú súnà òjíṣẹ́ lára àṣàlám ẹnì kéye ṣe kó mu jẹ <laughs> ẹnì kéye ṣe kó mu jẹ ó ti sọ̀rọ̀ ọdún kìíní lọ èkejì lọ ẹ̀kẹta lọ ẹ̀kẹ kó tó gba èsì rẹ̀ ó tó ọdún kẹwàá business ló ṣe ó dẹ̀ ń retí èrè ó plan ẹ̀ kò sí gbogbo bí ó ṣe plan ẹ̀. ọba adẹ́dà ló ń dé into lose kìí ṣe hundred million kìí ṣe two hundred ọfẹ máa wọ three but torí pé wọ́n máa ń lo àwùjọ ẹlẹ́kọ̀ọ́ ó tètè péra rẹ̀ padà kí ló sọ ó ní èsì dé àwọn èèyàn ọ̀gbọ́n ti ń sọ ó sà sọ èsì ti dé àwọn tí wọ́n máa ń tó sọ níjọ́ ọjọ́ sí tó ń fojú wípé àìmọ̀ọ́ṣe lọ́fàá tádàáwò fi bá ọmọkùnrin ti bí ó ti yé àwọn. ọgbọ́n wo ló tún tètè dá sí i nǹkan há fún gbàyàn gan lọ́ba gba hajj lọ déwájú kàábà ó ní ìwọ ọba alẹ́dàá mo ti dé mo ti sẹ̀ dáríjì mi inna lillahi wa inna ilayhi raji'un alama junni fi musibati wa akhlufni khayra minha torí <laughs> tọ́ba gbèsè rẹ̀ dé ṣé three hundred million ló lose ọba adẹ́dàá lè ṣe ní three hundred billion fún òun ní ṣe ọ̀dọ̀ rẹ̀ lọ wà. pé à ń bákàlà ṣe ń ná tí a máa ń kakò àwọn ọmọ ẹ̀dá máa ń ṣe fàá dán wà á kí dá tọ́ba mú díẹ̀ wá torí kọ́ mọ̀ bá tán <laughs> yọ ọmọ ẹ̀dá ọ̀fẹ́ fà sẹ́yìn ọba náà yọ ọmọ yùn yóò tì sí ni yóò tì sí ni a imaamu Bukhari Muhammad bin Ismail bó ṣe ní kéwú tó yẹn náà ló lọ́rọ̀ tó kò yé wa bó ṣe ní kéwú tó yẹn <laughs> torí dára ta ní kéwú nísìn òun lọkọ kọ́kọ́ lọ sọ́dọ̀ rẹ̀ bó ṣe nìyẹn lọ lọ́rọ̀ tó kí wá sẹ́yìn nìkan kí má sí nǹkan kan yẹn gàn wípé àràmù ìkan ṣoṣo bó ṣe lè wù kó kéré ma kò sí nínú tó ń kí má fi yàn kí ló fi ṣe tawassul lọ́sọ́dọ̀ ọba adẹ́dà ó ní wọ ọba adẹ́dà wọlá wípé ẹ kí ní báyìí ti ń jẹ́ haramu òsì ń bẹ̀ jẹ́ tèmi ó kàn mí tèmi lọ́wọ́ ń bẹ̀ má jẹ́ tèmi ó há kò há. Muhammad bin Ismail al-Bukhari ọlọ́rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ là àfáà rẹ̀ wo Malik kí la fi pè láàfà rẹ̀ náà wọn gbé ah bọ́ọ̀lù ṣe jẹ́ àfà rẹ̀ tí táàmù yẹn jìnnà síra bẹ́ẹ̀ gbogbo hadith tí ìmáàmù bò ìmáàmù Malik gbà wá òun ìmáàmù Bukhari kọ́kọ́ ti síwájú nínú tírà rẹ̀ sọ yìí jáàmì kí ló sọ ó ní asọ́hù síhà ó ní Malik an-Nafi' an ani nabi sallallahu alayhi wa alihi wa sallam. ojú ọ̀nà tá a fi gba ọ̀rọ̀ ọlọ́run ọba nígbà tó jẹ́ pé àní ṣeyèméjì ń bẹ̀ ó ní ọ̀rọ̀ tó bá yẹ pé wọ́n sọ pé gbà lọ́dọ̀ ẹrú abdullahi ibn umar tẹrù ìwà gbà lọ́dọ̀ abdullahi ibn umar tí abdullahi ibn umar wà gbà látọ̀dọ̀ ta ni nabi sallallahu wa sallam ó ní ọ̀rọ̀ tó jújù gbogbo àwọn ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ imam malik pẹ̀lú sẹ́nẹ̀dì òní wọn buhari kọ́kọ́ kọ́ sínú sọ́yìnwó rẹ̀ tọ́lẹ́sìn wa ẹ̀sìn àmọ́lẹ́ni àmọ́mọ́lẹ́ni ni sheikh islam ibn taymiyyah rahimahullah rahmatan wasi'a onítọ̀rọ̀ <laughs> bá ti di ọ̀rọ̀ muamalat bá a ṣe ṣe ìyàwó bá a ṣe ṣe business bá a ṣe ṣe gbogbo issue tó jẹ́ pé interpersonal relationship yẹn ó ní àti mú àti bọ́ nínú mistake kí ni principle dẹ̀ tó lò kí ni Malik sọ <laughs> kí ni Malik sọ torí Madina lọ́wọ́ Madina ni gbogbo ẹ ti take place so kí ni position rẹ̀ tóró ń lo àwọn làfa Madina wọ́n mọ̀ ń pa gbogbo ń tó ṣẹlẹ̀ bójì ṣe lọ́wọ́ àti láǹṣe lò gbà ń bẹ̀ ọwọ́ rẹ̀ ló ti wá. nígbà wọn ń bi léèrè lórí tẹ̀rẹ̀jẹ̀ ìyẹn tá a bá ṣe Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ṣẹlẹ̀ la ilaha illallah ṣẹlẹ̀ la ilaha illallah ṣètọ́nà Muhammad rasulullah ṣètọ́nà Muhammad rasulullah sínú kádó tún bẹ̀rẹ̀ aṣáájú aláìláhàílá wọ́n ní àfa àkílẹ̀ rí rẹ̀ ọlẹ́rìí òun ó ní kí wọ́n pe àwọn èèyàn wá nílùú Madina wọ́n pè wọ́n wá bóò ni wọ́n bóò lẹ̀ ṣe é pè wọ́n wọ́n pè bẹ́ẹ̀ táǹkọ́ ẹ ó ní bàbá òun táǹkọ́ bàbá rẹ̀ ó ní lágbájá táǹkọ́ olójìṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlà ó ní bọ́sẹ̀gbẹ̀ kan bó tó ń wógún wọn jọ lọ́nu ó ní ṣé a wàá fi ìmọ̀ tọjọ yí pé a mọ̀ àwọn tí wọ́n gbà wá mọ ipa tí wọ́n tọ̀ tó fi lè gbé ọ̀dọ̀ ẹni tó bá fi mọ̀ràn a wàá pààyàn òtì a wàá sọ yí pé ìtẹ́nìkan kan lálọ́ tẹ̀lé ó ní àfitélé yóò sí ń bẹ̀ mọ́ subhanallah. ló fi jẹ́ wípé wọ́n fẹ́ kí a ẹni tó mú ọ̀rọ̀ wá kí ni mindset ẹ̀ kí ni basis ẹ̀ kó tó di pé a tiẹ̀ comment at all lórí ní tó bá mú wa. àwa aláìmọ̀ kan ah, nínú alẹ́ kìtàb àtàwọn kìfìrì wọ́n lè máa yọ̀ọ̀yàn ìṣesí wọn ni ah, ọlọ́run wọn wọ́n ti bọ́ sọ́wọ́ eh, eh tí mùsùlùmí ò rí bá wọn mùsùlùmí tó o bá rí ní tí àdánwò kàn á ọ ṣàdúrà fún mi kọlọ́run kò yọ ọ̀rọ̀ abẹ náà ọba kọlọ́run wa máa kan kò fi kàn wọ́n náà torí pé ọ kò sẹ́ni tó bọ́ ń bẹ̀ lóbi alhamdulilayi alẹ́ afaani mi ma tẹ́lẹ̀ akabi wọ̀fọ̀dẹ́lẹ́ni alákatìrì mi ma kọ́lọ́kà tafdila ọ gbọ́dọ̀ sọ tó bá jẹ́ pé wà níwájú ẹni tó tí nǹkan ẹlẹ́ṣẹlẹ̀ sí torí àdúrà yẹn kan sọ mọ̀ pé bí ìgbà tó yẹ pé òun ọ̀ǹta sí ni ọ sọ sínú ni ṣùgbọ́n tí ọba sí ń bẹ̀ ló lè sọ sókè. súnà tiwa ni kí lọ́lọ́run bá wa sọ. ó ní bá gbọ́ gbogbo ìgbọ́kúgbọ́ yìí látọ̀dọ̀ wọn ó ní wọ́n ń tasbiru tẹ́ mú Ah. kọ̀mọ̀ ni aláìmọ̀kan ni wọ́n kọ̀mọ̀ ni wọ́tẹ̀tẹ̀kù tẹ́ wá ṣe tẹ́kùà kí ni tẹ́kùà tẹ́ ṣe ọ wà lókè ọmọ tí mò ń rò ó kúkú gbọ́ tí mò ń sọ ó dẹ̀ rí tí mò ń ṣe. ó jẹ́ kí ìmọ̀ yẹn ó ká ọ torí kí ló sọ mana ní fún àmọ́ mọ́nà kọ́fọ́ maqama rabbihi mọ́nà kọ́fọ́ maqama rabbihi ẹni tí ń páyà ìdúró ìlékè ọba rẹ̀ lé lérí tó mọ̀ wípé ọba adẹ́dá wà ọ̀kan ṣoṣo ni ó lékè ọlá lórí àlàáràṣì rẹ̀ ọmọ ntòun rò ọgbọ́n ntòun sọ ọ́ dẹ̀rin ntòun ṣe látara eléyìí wọ̀nẹ́ hànẹ́fù kò wá jẹ́ kí ẹ̀mí òun kó tiun ní tìkùtì tọ́lẹ́ mi kò síbi tí ò lè tìyàn lọ ní taburú àti dáadáa kọ́ba adẹ́rẹ́ amọ́sá àjẹ́rìmí wọ́n orin ilẹ̀ lórí dáadáa kí lọ́ba adẹ́rẹ́ sọ kí lẹ́sàn rẹ̀ fa iná di jẹ́ nẹ́ta ìyẹlmáwà àtúbọ̀tẹ́ ẹni bẹ́ẹ̀ àlìjẹ́ nìyẹn ni ó gúnlẹ̀ sí wọn mẹ́mẹ́ ń tọ́kọ̀ ṣùgbọ́n ẹni tó wá kọjá àlà ọwọ́ bá àṣejù ọ̀pọ̀ nǹkan kan ó wọ́n sọ oríṣiríṣi. wà á sọ̀rọ̀ lẹ́ hayat dunia ọjọ́ ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láyé yìí ọjọ́ kó influence ẹ̀mí òun kóun náà ó fi rán ró bóyá ó ní iṣu pẹ̀lú àwọn ẹni tẹ́lẹ̀ ó wá rán ró kí lọ́ba adẹ́rẹ́ sọ ó ní fa iná lè jẹ́ hí ma máa wà lọ́fàá. الصديق الأكبر من هو أبو بكر رضي الله عنه أو على ديدي صلى الله عليه وسلم ọ̀kan nínú àwọn sàbẹ níbẹ̀ náà ó gún Sayyidina Abubakar radiyallahu anhu ó ṣe lákọ̀ọ́kọ́ Sayyidina Abubakar ojú rẹ̀ ó wojú òjíṣẹ́ náà sàásálà. kí ni mẹ́sẹ̀jì tó ń bá ń pé ya Rasulullah sóòrí tí ọkùnrin ń dáwọ́ mi tún ṣe ah! tún wo òjìṣẹ́ lára sáwọ́ ọmọkùnrin ó ti bó òjìṣẹ́ lára sálámọ̀ sọ̀rọ̀ ìgbà tó wá kẹta lọ́wọ́ ni kó ná o ṣètò ṣọkọjá àlàtọ̀ bá lóun ó ṣètò là ni pé kọ́mọ ṣe kọjá òjíṣẹ́ náírà sọ́là ń bá dìde kó níjókòó yẹn dídìde tó dídìde yẹn kí ló fi hàn ìbínú <laughs> ọlọ́mọdé rí ibi tí ibi tó jíṣẹ́ lára àtúlá ti bínú ntí gbogbo wọn máa ń tọrọ nù. ó ní ya Rasulullah sallallahu alaihi ah, ṣé bó o rí ó ṣètò àkọ́kọ́ ó ṣètò kejì nígbà tó dé lẹ́ẹ̀kẹta lèmi náà ní kí n kó náà tọ̀ wò òjíṣẹ́ náà sàrásọ́lá níbẹ̀ yìí nígbà tó ṣe ta alákọ̀ọ́kọ́ tó mú sùúrù ọba adéga sọ màláìkà kalẹ̀ tó sọ pé ò ṣe dáa o ó dẹ̀ ń fún ìwọ ní sùúrù pé ọ̀kárì ó tún ṣe bẹ́ẹ̀ náà ni ọba adéga tún sẹ́ndì màláìkà wá ẹlẹ́ẹ̀kẹta ńgbà tí wọ́n wá fẹ́ ránró àṣetánì wa sọ̀kalẹ̀ èmi ò dẹ̀ ní síbi tá ṣetánì wa. Allah lọ́ba adẹ́dà fi sọ pé intafiru wọ̀tẹ̀tẹ̀kù kí ló fi kún onífẹ̀ iná dálíkà min azmil umur eléyìí wò ní high resolution high resolution àwọn wo ni wọ́n fẹ́ kí wọ́n máa show high resolution àwọn ànábì ọlọ́run ọba ò ní wípé ká fi jọ wọ́n kí lẹ́kọ̀ọ́ tí àwọ̀ ẹ̀yẹ kọ́kọ́ wa pẹ̀lú stéètì yẹn òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́làm ní fa in sábàkà ahad fa in sábàkà ahad ọ wà nínú àwẹ̀ ẹnìkan wá bú ọ ọ̀ jẹ́hìn àárẹ̀ tàbó ṣe ń tí ọ̀ dáa sí ọ kí ló jẹ́ lára àṣọlá ní ká ṣe ẹ́ ẹ̀yìn sọ ìmọ̀ sọ ọmọ pọ́n gbá wẹ̀ ọmọ ṣùgbọ́n máa rárá rẹ létí torí pé kí ni kó ọmọ bá ta sí padà. kọ́ ọmọ bá ta sí padà pé ah mo fi ọ́ lẹ̀ mo fi ọ́ lẹ̀ ẹ̀kọ́ ńlá kan nu tí wọ́n fẹ́ ká kọ́ látara àwẹ̀ gbígbà kásìkínni ká fọ̀rọ̀ mọ́lọ́n ká kó gbogbo ẹ̀ sí lọ́wọ́ òun lọ́mọ bí ó ṣe yanjú ẹ̀ kì í ṣe yẹn nìkan ó ní wa man yattaqillah torí pé kínni man yattaqillah yaj'al lahu makhraja ẹni tó bá páyà ọlọ́run ọba nínú tí ń ṣe ó ń tẹ̀lé òfin orí ọlọ́run ọba lórí rẹ̀ yaj'al lahu makhraja ọlọ́run ó fún ní àkóyọ nínú condition tó bá wà any condition. wa yarzuquhu min haythu la yahtasib yóò rọ̀ lọ́rọ̀ níbi tí ò tiẹ̀ nírètí kí ló jíṣẹ́ láyà sọ́lá tó sọ́ńbẹ̀ yìí. ó ní òjò kù níbì kan ó ní ń gbòòjò kù òun wá jáde lábẹ́ òsújò ohun yẹn wá ń sọ pé má rọ omi yẹn síbẹ̀ yẹn o ló rọ̀ sínú oko lágbájá ẹrú ọlọ́run ọba tó wà ní abẹ́ èsújò tó lè gbọ́ ohun yẹn ń tẹ̀lé ti lọ yẹn ń lọ. ṣàmọ̀ pé bó ṣe jẹ́ pé èsújò ó ń kó omi rótó atẹ́gùn lágbára jùlọ ló fi máa ń taari rẹ̀ wọ́n máa ń taari rẹ̀ taari rẹ̀ ibi tó lọ ibi tó lọ. ó wá sọ̀kalẹ̀ níbi òkè gegele ìgbà tó wá sọ̀kalẹ̀ ń bẹ̀ tó jòrò ń bẹ̀ ó wá sàn síbi kànáà kànáà títí títí tẹ́ ẹrú ọlọ́run ọba kan. òun ọ̀mọbi tó jò ti sú kọ̀mọbi tó ti rọ̀ kọ̀mọbi tó mi ti ń bọ̀ ọkàn ń ọkàn fi fork ọkàn fi ń channel omi ẹ̀ sí ibi tó fẹ́ kó chanel ẹ̀ sí ni. ẹni tó wà níbi tí ohun ti dún wípé má rọ sínú oko lágbájá òun wá wò wípé èwo lélẹ̀ ya Abdullah masmuk tẹ̀ńtà àbámu ọkọ rẹ̀ abdullahi là á pè ya abdullahi mọ́tò ó kọ̀ rẹ náà ọba sọ ọkọ rẹ fún ó kọ tó sọ yẹn ṣe déédéé ó kọ tó ń gbọ́ lábẹ́ òṣùjò ohun tó sọ pé lè rọ̀ sínú oko lágbájá yìí wọ́n á ń béèrè wípé kí ló dé tó fi ń béèrè lọ́wọ́ òun wípé kí lorúkọ òun ó ní ó ní yìí tọ́ ọ bá mọ tí ń tí ń bọ̀. òjò iṣẹ́ tí ọba bá mọ ibi tí ń bọ̀. kí ló máa ń ṣe ná Ọlọ́run ò ní nǹkan tó máa ń ṣe ju wípé ń bá ti tán oko òun mẹ́ta ètò òun ọjẹ ètò òun invest àti ètò òun fi ṣe sàrà fáwọn èèyàn kò sọ wípé nígbà tí ọ̀sán ń ṣiṣẹ́ kí ń wò tí sọ ní ara tí ọba adẹ́dà tí máa fi mú kí ẹ̀mí èèyàn ó sí payá tí dẹ̀ máa fi farere fún yàn oníkíni sàdákà. pàápàá jùlọ sáwọn kan àwọn opó àwọn ọmọ òrukàn àwọn aláìní lòjíṣẹ́ náà sàrásílà fi sọ pé ẹ̀bùrọ̀ ní ìdọ̀ àfàkùn ẹ bá mójútó àwọn tí wọ́n wíìkì nínú yín opó ọmọ kan àwọn aláìní masakin bí ẹ̀rí bí Quran ṣe tó innama sadaqat masakin tó gbogbo wọn lọ́ba. torí ọba adẹ́dà ọwọ́ fi baraka sínú ọ̀rọ̀ báràkà yẹn ni wípé táwọn yòókù ọba ti ẹ̀rọ mi ọ̀rọ̀ àwọn ọmọ ìyá láwọn ń ọ̀há béèrè lọ́wọ́ tọ́lúbùlì ilé nǹkan yìí pé bóò ni ọ̀rọ̀ ó ní ẹ̀ṣá payọ̀ ọlọ́run bá gbogbo ohun tẹ̀ ń bá ń ṣe ń bẹ̀ ẹ́ máa fi ṣe payọ̀ ọlọ́run bá. sọ́ọ̀mà tó o bá dẹ̀ dán ìpayọ̀ ọlọ́run ọba wò kí ni yorùbá wí wọ́n ní dán wò olóbi kí ni ìyá ọ̀kẹ́rẹ́ yóò ṣiṣẹ́ olójú tójú ọ̀bá lágbègbè òjò ọ̀ máa dárọ̀ nínú oko tiwọn. torí kí nǹkan wọn ó lè bà jáde dáadáa torí owó olówó tí wọ́n yá àti ní ẹbí ṣe ìnvẹ́símẹ́ǹtì táwọn èdè yìí wọ́n bá di pé ọ̀dàdá gbèsè wọlé nu ọlọ́run bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ kì í ṣe nìkan òjíṣẹ́ náà àti làǹtú fún aláwọn àkàrò mi àkàrò owó ọlọ́run mẹ́ta ni wọ́n ń lọ wọ́n fẹ́ wọ́n wá jíjẹ mímọ́ lọ ilẹ̀ wá sùn wọn wá ní káwọn ti rẹ́sì díẹ̀ sábẹ́ cave òkúta látòkè ọba ṣe wọn mọ́bẹ̀ kò sí bí wọ́n ṣe lè jáde òjíṣẹ́ lọ́sàn àdúrà ni wọ́n wá ra wọn létí pé jẹ́ àti ẹ̀wọ̀ nǹkan kan tá a ṣe torí tọ́lọ́hún ọba ká fi bẹ́ lọ́hún ọba torí nítorí ọba ṣe torí tọba adẹ́dà tọ́ ọba fi bẹ́ èèyàn máa yá wa lóbìnrin lọ́kùnrin gbogbo pẹ́pẹ́ burú tó máa ń ṣe sọ́kọ rẹ̀ tó ń ṣe torí tọba adẹ́dà torí wípé àǹfààní rẹ̀ kìí ṣègbà tá a bá dọ̀hún tá a bá dọ̀hún láà gbogbo tó ń ṣe ṣe torí tọba adẹ́dà àǹfààní rẹ̀ láti bí ni wọ́n wá wò yẹ̀yẹ̀yẹ̀ ọ̀kan nu wọ́n ní òun àwọn òbí òun ni wọ́n kọ́kọ́ máa ń jẹun òun á dé ńjọ́ kan wọ́n ti sùn kóun ó tó dé ọmọ ń dẹ̀ ń sunkún òun wá ń rẹ ọmọ yìí tẹ́ títí títí tí táwọn òbí òun yìí fi jí lóru oúnjẹ wọn tí wọ́n fi kọ́kọ́ wá jẹun náà ìwọ bá rẹ̀dà tó bá sẹ́ pé torí rẹ̀ lòun fi ṣe kínní kó àwọn yọ kí lọ́kàn bá rẹ̀dà òun ló ṣe òfin wípé kí nǹkan ọmọ látòkè kó wá sílẹ̀ kó ṣubú lulẹ̀ but kìlọ̀kan sófin dè ní kò dé àpáta tó sé wọn mọ́nú ihò yẹn ó dẹ̀ move lọ sókè but kò tó wọn jáde èkejì ní òun bẹ́ẹ̀ yẹn ń ṣẹ́ ó ti sẹ́yìn tán kó wọn tó fún un lówó bínú lọ òun á rò pé owó yìí tó ní lọ́wọ́ rẹ̀ ó ní nǹkan kan tí ó fi ṣe òun wá òun wá invest ẹ̀ sóko àti àwọn àgbò àti nǹkan ọ̀sìn mo wá bẹ̀rẹ̀ gẹ̀dígẹ̀ ó ti kọjá tí èèyàn tẹ̀ lé fọpọlọ rò lọ́ba dé lójú lójijì níjọ́ kan lọ́ba ní ọ̀ya mo wá gbẹ̀tọ́ mi o òun bá sọ fún mi pé ẹ̀tọ́ rẹ̀ náà nù má ti mi ṣeré owó ìsìta mi mi lákọ̀ọ́kọ́ o ti fẹ́ bẹ̀rẹ̀ nísìn rárá rárá owó rẹ ni mo invest òun ló di ló bẹ̀rẹ̀ gẹ̀dígẹ̀ báyìí tiẹ̀ ni ìwọ bá dẹ́dà tọ́ba yẹ pé torí tiẹ̀ ni mo fi ṣe kó ayọ̀ kíní ẹ̀ tún lọ sókè kò tó wọ́n jáde. kílẹ̀ kẹta ó ní mo ti lé arábìnrin kan cousin mi ni mi lọ́pọ̀tunity mo wá lọ́pọ̀tunity wípé ó ní bùkátà wá sọ́dọ̀ mi mo wá rí pé yes ọwọ́ bàbá yìí mo wá fẹ́ bá ṣe ránù ǹjẹ́ kí n ṣe ránù yìí ọ wá pe gbólóhùn kan ó ní tákìlá páyọ̀ ọlọ́run ọba mọ́jà balẹ̀ alábàálẹ̀ ó ní gbólóhùn tó sọ pé kó òun páyọ̀ ọlọ́run ọba òun jìnnìjìnnì bo òun òun dẹ̀ súnra kì wọ́n ọba adẹ́dà tó bá yẹ pé torí tiẹ̀ làwọn fi ṣe ìpáyà rẹ ni kó ya yọ òkè òkúta yẹn ṣe lo òkè pátápátá tí wọ́n jáde nù ta ló mú ọ̀rọ̀ yìí wá òjíṣẹ́ náà sọ̀rọ̀ tí kò ní sọ láyé ní kò ní láwà. èrèǹjẹ tayénu àti sọ̀tọ̀run o kí ni àlùkáwà ni ọba من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى من يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن توكل على الله ومن يتوكل على الله فهو حسبه لو في jẹ́ pé kèé ṣe ọba adẹ́dàá lẹ́yìn ó fi ṣe last option rárá òní first òní middle òní gbẹ̀yìn gbogbo iṣu èèyàn ló fi ó nípìnlẹ̀ ó láàrin ó lópin kò sí dùn àkẹ́ tó lọ́sàn àzọ́làm recommend tó bá ń sọ ọ mọ̀ pé wọ́n ní tí ọba wà nínú ìbànújẹ́ ọ̀fẹ́ kọ́ lọ́run ọba ó sì parẹ́ ọ̀rọ̀ rẹ̀ kí ló ní ká máa sọ la ilaha illallah al-azim al-halim la ilaha illallah rabbul arshil azim ṣó ní direct linkage pẹ̀lú tí ń ṣe wá láà but ọba tá a máa ṣe àfọ̀mọ́ fún yìí tá a máa ti ń ṣàfọ̀mọ́ fún ní gbogbo ìgbà tá à ń fi tawhid rẹ̀ rinlẹ̀ ń gbogbo ní tá à bá ń páyà ọlọ́run ọba ọmọ bá a di. wọ́n ní tí wọ́n bá wà nínú òkè ìṣòro wọ́n ní tí wọ́n bá serious báyìí kí ló yìí lára àṣọlá mi máa ṣe. Allah Allah rabbi la ushrik bi rabbi shay'an ní tí wọ́n máa Allah Allah ọba mi èyí ní bọ̀ ogun èyí ní bọ̀ ọ̀rọ̀ ogun ní tó ṣẹlẹ̀ yóò wá ní tì mí kúrò kí n wá bọ́ owó rogún ta ni nkọ́ àwọn ni nkọ́ tafid awwalan fi wasfil amr wa fi akhiri tọba tó ṣẹlẹ̀ tán tó tẹ ìfẹ́ wọ̀ wá kan alhamdulilayi inna lillahi wa inna ilayhi raji'un lama jóni fi musibati wa akhlufni khayran minha mùsùlùmí nù. الذي سلم زمامه لله tójú gbogbo ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ fún ọba adẹ́dà. o lè jẹ́ pé tèmi wọ́n ń dá mọ́ ọ̀wá pé á ní mo ṣe fẹ́ kó ń bẹ̀ mi náà dé tè mọ́ wọn kájọ fagagbága tọmọ pé ìṣesí ọmọ ẹ̀dẹ́ ni àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ni jẹ́mi náà ṣebí sidikul akbar ló làdánwò yẹn bá ló ṣe ọba alẹ́dà ni in tasbiru wa tattaqu la yadurrukum kayduhum shay'an tó o bá mú sùúrù takwa ó ní di sùúrù ọ̀rọ̀ apáyọ̀ lọ́wọ́ ọba yẹn wọ́n tẹ̀ lófin ọlọ́wọ́ ọba ń tiẹ̀ ó jẹ́ kí n tí wọ́n ń ṣe yẹn kó affect ẹ pàápàá wọ́n ní ète wọn gbogbo aburú wọn kò ní bá ọ ọlọ́run ò ní jẹ́ kó nípa lára rẹ̀ kì í ṣe yẹn nìkan kí lọ́ba adẹ́dà tún sọ. ó ní taqullah ẹ páyọ̀ lọ́wọ́ ọba wa qulu qawlan sadida tí nǹkan bá délẹ̀ ẹ̀páyà ọlọ́run ọba ìyẹn ni wípé òfin ọlọ́run ọba ni kí wọ́n máa múlò kọ́ndíṣàn kan ò ní wá kọ́ wa sọ pé òfin ọlọ́run ọba rẹ àlè tẹ̀lé òfin ọlọ́run bí eléyìí à. <laughs> ọmọ ìyá ní iṣu láàrin ara wọn èkejì wọn ń pé adéṣeré akọ̀lé ìtàn tá à ń sọ kí wọ́n bá a dá sí i ìbínú kìí dẹ̀ bímọ rẹ̀ ó gbé ẹnìkejì rẹ̀ ṣeré ara nu wo ni ọkà máa bá sínú wàhálà ṣé ntọ́sọ yẹn so ti ṣe istiza àbí ṣẹ̀ríyà ti là tí ó yọ kúrò nínú Islam àbí ìbínú ló gbé e? kí ni gbogbo wọn fẹnu kò sí wọn ní gbogbo etí ìbàjẹ́ munkar minal qawl wazur lọ́sàn ọ sọ̀rọ̀ tó burú jáì tí ó ṣe tawba lé lórí ṣùgbọ́n tó bá ṣe tẹ̀jìdìdù ìmánì rẹ̀ ọ bẹ́tà. àìmọye bẹ́ẹ̀ bàbá adéla sọ pé ta'sabuna wayya wa inda Allah azim kékeré là á pè but ó níwájú ọba adẹ́dà. òjíṣẹ́ làásọ̀lá mi sọ wípé assumed najat kọ́ dákẹ́ tí yusuf àti dé ìwọ sá dákẹ́ má sọ nǹkan kan má ṣe wàdùwàdù the next thing tí kò ṣe ni wípé ṣàlùwàlà kò múná fúláwà wọ́n lọ bá tọ́sọ́nà má jẹ́ ń ṣiṣẹ́ o má jẹ́ ń sisọ́ má jẹ́ ń tọ́n bá ti ń ṣe léyìí ọ̀rọ̀ rẹ̀ ọmọ gúnrégé taqullah báyọ̀ náà wọn bá wa qulu qawlan sadida má jẹ́ kí kọ́ndíṣàn kan tó bá bára rẹ̀ má jẹ́ kó wá sọ̀rọ̀ tí ì ṣàrẹ̀ kó gúnrégé tàbí kó máa twist fact láti fi bà opponent rẹ̀ jẹ́ láà kí lọ́ba adéèrà sọ. So ó ní ẹ má bú ọlọ́run wọn o torí tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ kí ni wọ́n ṣe àwọn náà wọn ọ̀dà kan mọ̀ wọ́n sọ pé wọ́n bú tẹ̀ ẹ̀yin náà ta ló fi sábàbí ẹ̀yin ẹ má jẹ sábàbí orí burúkú. sadida ẹ máa sọ̀rọ̀ tó gúnrégé nabiyullahi Musa sallallahu ala alayhi. bàtọ́ lọ sọ́dọ̀ ẹni tó burú jù nínú ẹ̀dá ọmọ ẹ̀dẹ́ ta ló burú jù nínú ọmọ ẹ̀dẹ́ nìyẹn fìràhùn fìràhùn ìbílísì òpera rẹ̀ lọ́ba adẹ́dà kí ni fìràhùn ó ní àná rọ̀bùkún mi náà àná fàbùdù fàbùdù ni èmi ni ọba yín tó lékè ọlá èmi dá yín tí mò ń rè èmi nítorí náà ẹ máa sìn mí síbẹ̀síbẹ̀ kí ló máa rẹ́ra sọ fún wọn ni wàá kó làláwo kọ́lẹ̀ lẹ́yìn náà tẹ́ ẹ bá déwájú rẹ̀ o ẹ sọ̀rọ̀ pẹ̀lẹ́kùtù kí ni Musa kí ló fi ṣe example fún amẹ sallallahu alaihi wa sallam gbogbo bí fúláwọnù sì ń ṣe kó fi kọjá àlà tó òun ò kú òlójú ọ̀nà tiẹ̀ nígbà tó yí pé alladhi khalaqa kulla shay'in thumma hada ọba mi tó rán mi ń sẹ́ òun lọ́ba tó jẹ́ pé òun ló dá gbogbo nǹkan òun ló ń dẹ̀ ń tọ́ ọ sọ́nà ló ń dẹ̀ ń rè bí fìlànà máa ń fẹ́ ń sọ̀sọ́kùsọ tiẹ̀ òun ò kúrò lórí ọ̀nà tiẹ̀ ó ń dúró lójú ọ̀nà tiẹ̀ ni àkírá ń kílọ̀ padà sẹ́lẹ̀ ṣé sọ̀rọ̀ musa sọ̀rọ̀ ànábì náà àlẹ́ ṣọ́ ẹ̀fẹ́kt pé tí ó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ kọ́ ẹ̀fẹ́kt ẹ̀ pé òun ò borí bó ṣe borí òun kò ẹ̀fẹ́kt ẹ̀ kínú tó kọ̀ ní. اتقوا الله وقولوا قولا سديدا má sọ pé torí pé àwọn kan ń ṣe ìwọ náà bá wọn ṣe láà mùsùlùmí ẹ̀ẹ́dẹ̀yìn ọ̀rẹ́ yóò ṣùlẹ̀ ilẹ̀kùn àmọ̀ ẹ̀lẹ́kùn yọba yín tún ọ̀rọ̀ yín ṣe wọ́n yẹ sọ̀rọ̀ lẹ́kùn dùnú bẹ́kùn òun forí jìn ibi tẹ́ ẹ bá ibi kùsìkùsì nítorí kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe tán kó fi dáa tán po. má sọ pé torí pé àwọn kan ń ṣe ìwọ náà ó ṣe ọmọ ya ọbọ sórí Facebook sister very nice sister kọlọ́n bá má bà wá jẹ́ ọba gbé picture rẹ̀ òun ló fi ṣe profile ẹ̀ ah, mo dẹ̀ rí nínú àwọn tí wọ́n ní àwọn gba friendship kí n gba friendship àwọn ni mo wá ara mo ní sister sọmọ yìí pé nítorí ó ṣe yìí kí ló dé kí ló fa eléyìí èsì tó tún mú wá àwọn lárúbáwá máa ń sọ òkòwé kan wọ́n ní alẹ́ ọdúnrún akbar minazam excuse gan ó fẹ́ burú jẹ̀ṣẹ̀ ó fẹ́ burú jẹ̀ṣẹ̀ gangan lọ látara kí ni ó ní òun mọ̀ pé kò dáa òun mọ̀ pé kò dáa èyí ni pé má ṣe wá sí fún mi ní sọ̀hún mo mọ̀ pé kò dáa ṣùgbọ́n ìdí kan ló mú mi ló mú mi ṣe èmi mọ̀ mọ́ o ṣe mo ní ìdíhùn ọjà agbára ọba adébàdàn. ntọ́ba wà lágbègbè wa ni ká máa fi ṣe example fáwọn èèyàn kó lè yéèyàn. àwọn ìkànnì lùyìí wọ́n ní election táwọn ọba lọ́wọ́ sí ẹni tó bá wà involve ò lè succeed àbí bẹ́ẹ̀ kọ́ Buhari nára ní ẹ̀yìn elite ẹ̀yìn ṣe constituency mi láti pilẹ̀ ganan àwọn tálákà àwọn aláìní yẹn àwọn ni constituency ṣèlú subhanallah kí ló bá rẹ́ra sọ lẹ́nu òjíṣẹ́ rẹ̀ ó ní ẹ̀bùn kò ní dọ́ àfà akùn àwọn aláìní àwọn tálákà yẹn òun ni kẹ́ ẹ mójútó tẹ́ ẹ bá fẹ́ ríjọba ṣe tí wọ́n ni kẹ́ ẹ mójútó fẹ́yìnàmọ́ tùzọ̀kúnà wọ̀ tùsọ̀rúnà bíi tó àìdò àfàìkù. torí ń tọ́ba arẹ́dà fi ń pèsè fún yín tó dẹ̀ fi ń fún yín níran àrànṣe àdúrà àwọn aláìní yẹn ni. àwọn tó jẹ́ pé tó o bá fún un ní ten thousand bí ìgbà tó o fún ní ten million ni yóò fẹ́ ṣe àdúrà tí yóò sì ṣe fún ẹ àbí ìgbà tó bá sọ pé ah ò ní jèrè ń tọ́ dẹ̀ gbà lérò ni pé ah ó jèrè torí pé ten thousand yẹn ah níbo ló ti fẹ́ kọ́lé ọmọ ìyá gbọ́ gáréèjì ìyá kan bẹ́ẹ̀ bọ́ síwájú rẹ̀ pé ẹran mi ṣe ń torí tọ́lọ́wọ́n ọba lọ́ba dẹ̀ mú ọba mú one thousand lọ́ba fi léyà lọ́wọ́ ah. ìyá máa ń jẹ́ ká gbogbo ọjà ẹ̀wọ̀n tó fóun ẹ̀wọ̀n tó fóun ẹ̀wọ̀n tó fóun wọ́n ní kí ló dé ah, ó ní à àwọn ọjà ń jẹ ọ̀sẹ̀ kan oúnjẹ ọ̀sẹ̀ kan pẹ̀lú one thousand naira tó lè jẹ́ oúnjẹ ọjọ́ kan lẹ́kọ̀ọ́ torí ibi tí ó ti kàn lọ́ba alẹ́dàá fi tó bó ṣe tó yẹn kí ló padà ṣẹlẹ̀ ṣé kò borí ó padà borí nítorí ọmọ aṣọ nìyẹn gẹ́gẹ́ bí mùsùlùmí ìwọ ò ní jọ àwọn yòókù tó o máa ti ń jọ wọ́n níṣe sí yóò máa kó bá rò rí rẹ̀ tí máa ti ń kó bá rò rí rẹ̀ yóò kó bá ìmánì rẹ̀ yóò dẹ̀ kó bá àkídà rẹ̀. ọṣẹlẹ̀ arábìnrin yẹn ìbejì ìbejì ìbejì ló máa ń bí ó wá bí lẹ́ẹ̀mẹ́rin ó wá lómi ẹlẹ́ẹ̀karùn tí a máa ń tọkọ sọ ọkọ ò lágbòye ìfẹ̀ntọ́ lágbòye àdánwò tó lè bá obìnrin jù láyé òun ni kọ́ wà lábẹ́ ọkùnrin tí ò lágbòye kí ló ṣe oúnjẹ tó kùn lé ó mu dání ọwọ́ adé hospital ó ní tọ́ ọ bá tún ti gbèsè rẹ dé kọ́ ọ yà dúró ń bí o má wálé o ó ní tọ́ ọ bá tún ti gbé ìṣe rẹ dé kọ́ má wálé o kọ́ yà dúró lọ́spítù sọ́nù fòmọ́ ni kí ni ìṣe rẹ̀ tó ń wí ó ní tún ti lè ṣe mistake ṣó ló ń ṣe ó tún bí ìbejì tí máa bí ó ní kọ́ yà dúró lọ́spítù sọ́mọ yìí pé tó kùn la gbé wáyìí. ọba adẹ́dà ìgbà tí ó bì lọ́ba bí mẹ́rin gbà tó ń bà lọ sí ìdí jẹ́ ń gbà ẹ̀kọ́ oríire o ẹbí bẹ̀rẹ̀ nǹkan kan ó ti ẹsẹ̀ bí ìgbà tí ò gbọ́ ni ó ti rẹ kẹ́lẹ̀ ta ló rẹ kẹ́lẹ̀ ọ̀rẹ́kẹ́ ọlọ́run ọba lẹ̀ gbà tí wá fa àwọn ọmọ hàn àwọn ọmọ ní bí ìgbà tó yẹ pé wọ́n fún wọn ní special food jẹ tó wò ọwọ́ àwọn òkè ó tiẹ̀ ṣẹ̀dá wa ó ní ọwọ́ ń ti ọmọ sí mi ọ̀ ń tẹ́ ọmọ sí mi ó fún mi lówó ọ̀ ń tẹ́ ọmọ sí mi máa mú nǹkan rẹ̀ á. subhanallah mùsùlùmí láṣẹk mùsùlùm ló fi jẹ́ pé tí òjíṣẹ́ náà azulam tó bá ń fi ń sọ̀rọ̀ àkídà àkídà láti fi máa dún ló fi jẹ́ pé gbogbo dá í àwọn olùpèpè yóò máa dún. gbogbo ntí máa ń sọ yọ máa sọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àwẹ̀ ni ẹ sọrọ àkídà ọ̀rọ̀ ìrun ni ẹ sọ̀rọ̀ àkídà ni ẹ sọrọ àkídà àbí ńgbà tí <laughs> ọba ṣàlùwàlá tán tó ní ashadu an la ilaha ẹ kìí ṣe àkídà àkídà ni kò sí ní kó láyé tọrọ àkídà òníwọ̀ tọrọ ńlọpọlọ ẹ̀sìn tí ọba ti sí gbogbo béèyàn bá ṣe léwu kó fáìn tó tí ọba lọpọlọ kí làá pè wèrè kọlọmọsọsọ àyẹwò aníṣẹ wèrè nọ́ọ̀sì tọ́wọ́ ó dìlíbà ọmọ òun náà gbé àìmọ̀kan tẹ o òun náà wòkè ọwọ́ àtàkà sókè ó ti dáa ó dáa fún ọ báyìí ọmọ yọ ọdún tí mo ti ń sọ pé kó fún mi lọ́mọ kó fún mi lọ́mọ tó fún mi lọ́mọ. àní bí tiẹ̀ ṣe wípé kí n lóyún kọ́ mọ́ kojoṣù kan lọ kó tiẹ̀ bọ́ kí n tiẹ̀ sọ pé mi náà lóyún láyé ó tiẹ̀ ṣe kan fún mi ó kúkú lóyún nínú oṣù yẹn náà ọ̀dọ̀ ìjà abọ́kóṣù tó parí lójíṣẹ́ náà sàlá fi ń sọ pé ẹ máa sọ ń tẹ́ ń sọ lẹ́nu ọba adẹ́dà àwọn màláìkà ń rí ìka tó fọ́nká tẹ́ ẹ máa ti ń sọ̀rọ̀ dáadáa yóò máa ṣe àmì ọlọ́run yóò jẹ́ lé tẹ́ ẹ bá sọ òdìkejì náà bẹ́ẹ̀ náà ni ó ṣe jẹ́ bàbá adẹ́dà fi sọ pé kúlù kọ́lẹ̀ ń sẹ́dídà tọkùnlá ọkùnlù kọ́lẹ̀ ń sẹ́dídà á ìbá tiẹ̀ sọ́ọ̀sù mọ́ ń gbọ́ mi lókè ọwọ́ akóraró ìwọ náà rẹ̀ kí ọ̀rọ̀ kìí ṣe pé ọ̀rọ̀ náà mọ dùndú ọ̀rọ̀ dín ọmọ àti dùndú rẹ̀ àti dòdò rẹ̀ ó mọ bó ṣe dín ṣùgbọ́n wá wò pé ah ìmọ̀ ń gbọ́ mi. nígbà tí ẹrú ọlọ́run bá kan lọ́ọ́ bójú ṣẹlẹ̀ sọ̀lá àlọ́sọ́lọ̀ fún mi ní mọ̀ràn tí ń fi lògbó sí ayé tí mi fi ní ṣìṣe kí ló jíṣẹ́ lára àṣọ làṣọ. ó ní tijú ọlọ́run ọba bí ìgbà tó wà níwájú abiyì tóun tijú wípé ọ̀fẹ́ ìbínú rẹ̀ ọ̀wá ń ṣe nítorí òun máa ṣe ń pọ̀ ọ̀wá ń ṣe bí kò ṣe máa tijú ọba adédànù sọ ìrò rẹ sọ̀sọ̀ sọ̀rọ̀ rẹ sísọ sọ ń tó ń ṣe níwà máa wò pé ah <laughs> tọ́ba lọ mú mi pẹ̀lú lè tọ́ba lọ mú mi pẹ̀lú lè kó èèyàn máa pọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ torí pé kí lọ́rùn gan takuwọlá ni ó kó yẹn lọ ní òkò ayọ̀ kí lọba adé dasọ nígbà táwọn èèyàn bá ń kó sínú ná tí wọ́n bá ń já sínú lórí apára sọ̀rọ̀ kí lọba adé dasọ tùmọ̀nìyàn jìnlẹ̀ bíi nà tọkọ̀ àwọn tí wọ́n ṣe takuwa tí wọ́n dúró lójú ọ̀nà ọlọ́run ọba bó ṣe kí wọ́n dúró a kò wọ̀nyọ̀ ń jọ́ náà lọ́wọ́. ọba nínà ń fi eléyìí pé àkíyèsí wá sí àlìjẹ́nà àwọn wo ló ní òun ó ṣe fún ó ní u'iddat lil muttaqin apá apálẹ́sẹ̀ ilẹ̀ ni fún àwọn tí wọ́n bá ń ṣe taqwa. àwọn olólùm fẹ́ràn ó ní inna Allaha yuhibbul muttaqin ọba adẹ́dà ó ń fẹ́ràn ẹni tó ń páyọ̀ torí pé kò fẹ́ rí ìbínú òun ó ń pa òfin òun mọ́ tọba adẹ́dà ló mú mú lọ́kàn rẹ̀ ẹni tọba adẹ́dà bá dẹ̀ di fẹ́ràn kíni kílẹ̀ san rẹ̀ gbogbo tọba tọrọ lọ́dọ̀ ọba adẹ́dà ọba adẹ́dà ó mọ̀ tijú pé kó òun mọ̀ fún ló fún ntí ò bá fẹ́ ọba adẹ́dà ó mọ̀ tijú wípé kí nǹkan yẹn ṣẹlẹ̀ sí oníjọ́ ṣẹlẹ̀ sí kí ló sọ nínú hadith qudsi ó ní kò sí ti máa ń lọ́hùn lára bí ọ̀rọ̀ ẹrú òun kan àsìkò rẹ̀ ti tó kò dẹ̀ fẹ́ kú òun ọgbọ́dọ̀ yí àlìkáwà ní òun padà òun ọ̀dẹ̀ fẹ́ fẹ́ òun ọ̀fẹ́ bínú rẹ̀ subhanallah kí lọ́ba dẹ́dà ló ń bẹ bilisani arabiyyati al-mubin ó ní ọba dẹ́dà kì í ṣe tẹ̀rẹ́dùd kọ́ máa ṣe iyèméjì ṣe èméjì ṣe ń mu àbí mọ́ mu tó ẹrú mi torí wọ́n ṣe tọ́kù àọ́páyà mi àsìkò rẹ̀ ti tó kò fẹ́ lọ ní ìdẹ̀fẹ́sẹ̀ sọ̀hánàlá sọ̀hánàlá àwọn afáàmì sáfàbẹ̀ ẹ̀yìn pé ọba ẹlẹ́dàá máa ń yí ọmọ yí kádàrá padà torí tí ọba ní yí kádàrá padà ni àdúrà Umar rodi alaanu kò ní make sense wọ́n bọ́ síwájú kábọ́ ní wọ́n náà bàtà báyẹ pé olórí ibú ló ti sẹ́mi ní bàtúkọ kò sẹ́mi lẹ́ni rí torí tamhu Allah ma tasha wà tó bìtù wà indaka umul kitab ntọ́ bá wù ọ́ ló lè parẹ́ ntọ́ bá wù ọ́ ló fi rinlẹ̀ ọ̀dọ̀ rẹ nìyá tíra wà kí ló ṣe lára sọ́lá sọ wọ́n ní àdánwò àtàdúà àti pẹ́pẹ́pẹ́ ń fúru fọ́ba adẹ́dà wọ́n máa ń jàjàdùn lókè báyìí tàdúà àti àti sàrà tí wọ́n bá ti wá pọ̀ yóò wá borí àdánwò kò ní jẹ́ ọ̀sẹ̀lẹ̀. gbogbo gbà ní wọ́n dẹ̀ máa ṣe sàdákà bó ṣe lè wò kó kéré tó ò ní fojú di kí lọ́ba adẹ́dà sọ ó ní àwọn tí wọ́n bá ṣe tọ́pọ̀ àwọn ni àyànfẹ́ òun àwọn lòún mú lára gbọ́nràn jù ó ní inna awliya Allah la khawfun alayhim wa lahum yahzanun àwọn àyànfẹ́ ọba adẹ́dà kò sí payà fún wọn nínú láyé àti lónìí nínú ewu níjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama wọn ò dẹ̀ ní rí bànújẹ́ àwọn wo ni wọ́n ní alẹ́dínà àmánu wàlẹ́dínà hum yẹtọ̀ wàkànnù hum yẹtọ̀ àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n wá ń ṣe takwa kí ni takwa wọ́n ń pa òfin rẹ̀ mọ́ torí pé kí ni wọ́n ń kọ́ di ìfẹ́ nu wọn ẹsẹ̀nsì tí wọ́n fẹ́ ká achieve pẹ̀lú àwẹ̀ lélẹ̀ ló fi jẹ́ pé gbogbo ohun tí ó ní jẹ́ kéèyàn rí eléyìí èyàn ó jìnnà sí. èyàn ó gbìyànjú kí ni nǹkan àkọ́kọ́ mujahadatu nafs ìmọ̀ bá ẹ̀mí rẹ jà kó o mọ̀ fún ní ti ń fẹ́ kílẹ̀ mi fẹ́ ju oúnjẹ ìmọ̀ wà nínú kẹta máa takùrọ̀sọ ẹ̀mí ń fẹ́ bẹ́ẹ̀. oúnjẹ Allah subhanahu wa ta'ala ni ká ṣe nínú ìwọ̀ntúnwọ̀nsì. ó ní kẹ́ ẹ sọ pé ẹ̀ ní jẹ pápá òyìnbó ṣe ojú ọ̀nà tó ń fi ń lójúṣẹ́ náà sallallahu alaihi wasallam. torí ìkẹ́ tí ń bẹ nínú kájẹ sàárì kò ṣeé kó kí ló jíṣẹ́ náà sàrà sọ́lá ń sọ. ó ní Allah subhanahu wa ta'ala ó fún àwọn màláìkà sí àsìkò sàárì ni kí wọ́n máa tọrọ ọ̀kẹ́ àtìgẹ̀ fún ẹni tí ń jẹ sàárì torí kò fẹ́ gbààwẹ̀ subhanallah. àwọn tí wọ́n ń gbẹ́gbẹ́ gbààwẹ̀ wọ́n wá jí wọ́n fẹ́ jẹ sàárì. ó ní àwọn màláìkà wà ní àsìkò yùn tó bá dẹ́dà tán fọ́n ká àsìkò yùn kékeré máa tọrọ ọ̀kẹ́ àti gẹ̀ẹ́sẹ̀ tó ń jẹ sàrẹ̀ torí pé ọfẹ́ gbà wẹ̀ ọfẹ́ kóra ló fún ọba dẹ́dà kì wá tún ṣe yùn nìkan gbogbo ògbà tó wà nínú àwẹ̀ yùn kò sí ń tọ́ tọrọ lọ́dọ̀ ọba dẹ́dà tọ́ba dẹ́dà ò ní fún kí ló jíṣẹ́ lára islam sọ ọ láwọn mẹ́ta ọba dẹ́dà ṣe ní ẹ̀tọ́ pé gbogbo ohun tí wọ́n bá béèrè lọ́wọ́ òun òun fún wọn àdúrà wọn ọba adẹ́dẹ́ ikọ̀ òbí òbí òbí èsẹ̀ni téèyàn mọ èèyàn mọ èèyàn mọ ń pẹ́ òbí èèyàn ta tán pẹ̀lú òbí téèyàn bá ti ní wọn láyé opportunity ńlá ni ìyá àti bàbá opportunity ńlá ni gbogbo ògbìyànjú tó o bá fẹ́ ṣe ọba adẹ́dà máa ń wo tiwọn ẹrú tọ́tọ́ sí ìyà torí kọ́mọ́ bàbà wọn nú jẹ́ yọ yẹ ìyà yẹn yọ yẹ fún òbí ẹni tó wà ní ìrìn àjò pàápàá jùlọ ìrìn àjò lójú ọ̀nà ọlọ́run ọba jihad ta kẹta asọ́ im ẹni tó ń ẹni tó ń gbàwẹ̀ pé a ó kó nuró nítorí tòun. oorun kádínkù nínú Ramadan gbogbo nǹkan tí ó fa oorun tí àfi ní lè lo òru wa bó ṣe ká lò wọ́n fẹ́ ká kóra ró lórí ẹ̀ kẹ́mi ò lè bá lálàáfíà torí tẹ́mi ọ̀bá lálàáfíà ara ò ní lálàáfíà tára ọ̀bá ti lálàáfíà a fèèlì nínú ìdánwò tá a wá ṣe nílé ayé. tára ọba ti lálàáfíà yọ kọlẹ̀ láti sin lọ́hùn. òfìjẹ́ pé bá ń ṣe ń gbà wẹ̀hún ntọ́ yẹ ká máa ṣe jù láti fi kóore oníkàmọ́ka Quran ká máa ṣọ̀pọ̀lọpọ̀ istikfar ṣèfúláàtì fún jíṣẹ́ náà sílá àlọ́ sọ́lá tẹ̀síhà tàmídà tàlílà gbogbo nǹkan tí ó fà sí súnmọ́ bá a dẹ́dà ó ní ká máa gbìyànjú lé lórí jù torí pé kí ni àmọ́ bóyá opportunity yẹn ká tìrìtì last chance. ǹjọ́ pàtàkì ní gbogbo gbà. àwọn ẹni retí wọn kọjá lọ nínú àwọn sàábé wọn ní àwọn e sábà jáde síta nínú ààwẹ̀ torí pé àwọn bàbá rírìkúrì mọ ní rírìkúrì <laughs> wo ní bẹ nínú ní táàmù tí wọn sì ti bí ṣé tiwọn yẹn tó mú kọdí mà ti sìn abẹ́dà. tó pé èyàn ó kóra ró láti ṣọ́ ojú rẹ̀ torí pé kí ni ojú òun ni kọ́kọ́rọ́ ọnu kọ́kọ́rọ́ ẹ̀dùn tójú bá ń ti ń wò òkú wò tí ò ní control á ìmánì ọmọ jò dànù ìmá ń sọ ìmánù di apẹ̀rẹ̀ tí ìmánù bá dẹ̀ di di apẹ̀rẹ̀ kò ní ní tara sí tọba adẹ́dàá mọ́ láti gbìyànjú ti ṣe tọba adẹ́dàá ọ̀rọ̀ ọlọ́run ọba lọ́ba ọ̀kan nínú àwọn afá wípé àti ka kuranu mọ́ níhun lára wọ́n ní àá ah, orí ibú lọ́ṣẹlẹ̀ sí ọ máa ṣọ́ ń tó ń jẹ àti ń tó ìsọ̀rọ̀ sí rẹ̀ ń tó ń àti ń tó jáde lẹ́nu rẹ̀ máa ṣọ́ máa ṣọ́ ibi tó ń rìn sí nínú Ramadan èèyàn ṣọ́ agbo téèyàn wà. gbogbo ibi tó o bá wà tí o ní máa ní àlékún gbàgbọ́ àti páyọ̀ ọlọ́run ọba jìnnà síbẹ̀ gbogbo ibi tí ìbá jẹ. ó di kàrangida ó bọ̀ amálẹ̀ ni ó wà sí mọ́sídìí ni ọmọ yẹn náà fúlà ọ̀dà màṣọ pọ̀lọpọ̀ isigba máa ṣe. má sọ̀rọ̀ ààrẹ di bí ẹyẹ tí ń bẹ́nu kùkú nínú Ramadan pé à mọ́ṣáláṣí tó ń ti ń wá tí wọ́n ó ti kírun mọ́ṣáláṣí tí wọ́n ti ń fast fast fast ìtàláwí ni lá èyí ò ṣe oògùn oògùn kò lè sóògùn pírọ́blẹ́mù rẹ torí èwo ló lè sóògùn pírọ́blẹ́mù ẹ̀ ń bẹ̀ kí lọ́ba arẹ́dà sọ fún òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ oníwọ́rọ́ tẹ̀lé kùránì kọ́ ọ ma fa kùránì gùn ni ní ṣe yẹ. kọ́ ọmọ fagún kọ́ ọmọ jíròrò lé lórí kọ́ ọmọ wo ti ń sọ kọ́ ọ̀dẹ̀ máa gbìyànjú bó o ló ṣe mu lò ibi tó o bá kù sí mbẹ̀ kọ́ ọmọ ẹbẹ náà ọba kọ́ bá adẹ́dà ó ṣe ń rọrùn fún ọ èyí tó o bá ti rí ṣe kọ́ ọmọ ẹbẹ kó yẹ kó o rí jábọ̀ kó dẹ̀ gba lẹ́sìn lọ́wọ́ rẹ tó o bá wá débi tó yẹ pé ó bá pírọ́blẹ́mù rẹ mu kí làwọn afa sọ lórí rẹ wọ́n ní o lè takú sórí ọ̀wọ́ àyà nìkan kọ́ ọmọ rìpíìtì rẹ kọ́ ọmọ rìpíìtì rẹ gẹ́gẹ́ bí àpèjúwe o òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó fi àyà kan ṣoṣo ó fi kí gbogbo tààjùdù ìgbà tó débẹ̀ wọ́n bá dẹ̀dà tó o bá forí jì wọ́n ẹrú rẹ ni wọ́n tó o bá wá fìyà jẹ wọ́n wọ́n tọ́ sí ni bó o ó ṣe jẹ́ ńjọ́ náà lọ́hùn nígbà tá a bá ní tá a bá pè ọ́ pé kó o jẹ́rìí lé wọn lórí báwọn náà ó ṣe jẹ́rìí lé àwọn àwùjọ tí wọ́n ṣáájú bí wọ́n ó ṣe jẹ́rìí lé wọn lórí òjíṣẹ́ náà asálàm débi ó ń rìpìtẹ̀ bó ṣe rìpìtẹ̀ ló ń sunkún tílẹ̀ fi mọ́. opportunity ni Ramadan fún mùsùlùmí láti refill ó refill kì í wá rọrùn àti pẹ̀lú mujahadatu nafs ìmọ̀ bá ẹ̀mí rẹ̀ jà kí ni kí ìbá ẹ̀mí jà ọ̀rọ̀ ọ̀rùn èèyàn máa ronú lórí àtúbọ̀tán àtúbọ̀tán condition tí mo wà nísìn tọ́lọ́jọ́ bá dé kí ni fi jábọ̀. ibi tí tún ti wọlé nu. No? ó ń wò mí ọmọ tí mò ń ṣe ọgbọ́n tí mò ń sọ ọdẹ mọ̀ tí mò ń rò díẹ̀ díẹ̀ tó o bá ń lè ṣe kọ́ máa kọ́ máa rẹ́gúlà kó o máa wà consistent pẹ̀lú rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí lópin ìgbà tó ń bá ti ń ṣe léyìí ọmọ ní títẹ̀síwájú sí ní gbogbo ìgbà. kò wá rọrùn. but kí ni mo ń rọrùn ìbẹ́lọ̀ odindi òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá nínú àdúrà tí máa ń ṣe ni pé aláàmọ́ yìí ni asàlùkà àtúkà wàlẹ̀ wala wàlẹ̀ gínà wọ́lọ́wọ́ba mọ̀ ń tọrọ lọ́dọ̀ fún mi ní takwa fún mi ní kóraró kúrò nídìí ìbàjẹ́ rọ̀ mí lọ́rọ̀. aláàmọ́ àti nọ́ọ̀sì takwa ha. وزكيها وأنت خير من زكاها أنت وليها ومولاها ìwọ ọlọ́run ọba fún ẹ̀mí mi ní taqwa rẹ̀ kọ́ máa mọ̀ yìí ọba adẹ́dá wà ń gbogbo gbà ó lékè ọ̀la lórí àràṣì rẹ̀ ọmọ tí mò ń rò ọgbọ́n tí mò ń sọ ó iṣẹ́ àǹsá síbi sásọ̀rọ̀ mu ìgbàgbọ́ máa ń wá lẹ́kọ̀ọ́ kan tó yẹ pé ẹrú ó hùwà bí ìgbà tó yẹ pé kò tiẹ̀ mọ̀ gbọ́ adẹ́dà wà. bọ̀dẹ̀ tí consciousness yìí máa ń ti ń pọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni yóò máa lè dúró déédéé láti inú sí takwa wọ́sẹ̀kìá bá ń fọ́ mọ́ kúrò nínú gbogbo ohun tí ìjẹ́ kí ẹ̀mí ó lè dàgbà sókè. Okay tí ó jẹ́ ọmọ mi sọ́tún mi sósì mi sókè mi sókè ẹ̀ jẹ́ ọmọ mọ́kè. wọ́n tẹ xeyìmù mọ̀ nzẹ̀ká torí wọ́n ló lè fọmọ́ ló lè bá ń kóró àǹtẹ̀wòlí ọmọ láà. wọ́n ní alákòóso rẹ̀ wọ́n lólùdarí rẹ̀. aláàmú ni àwọn olùbí ní ẹ̀lmí la yẹn fà wọ́n lọ́wọ́ ba mọ̀sáàdì ọkùnrin ìmọ̀ tí ò ní wúlò ó ròdodo báyìí ó dẹ̀ ní tẹ̀lé wọ́n mọ̀ bọ́ sọ wọ́n mọ̀ wọ́n pé yes àwọn náà mọ̀ yín la, ìmọ̀ tí ò wúlò nù ìmọ̀ tí ò lè ṣe okùnfà kéyìn orí àkóyọ nínú ìyá ọlọ́run ọba níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama tábà sọ pé elimu náfẹ̀ ìmọ̀ tó ṣàǹfààní ìmọ̀ tó jẹ́ pé látara mímúlò rẹ̀ yóò ṣe okùnfà kéyìn kóyọ nínú ìyá ọlọ́run ọ̀bánjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ó ní ilmu nafi. wa qalba la yakhsha yàmíyà ẹ̀mí ọkàn tí ò ní nípa yà rẹ̀ torí yíńjìnì ara nu. àtàdúrà tí ò ní gbà wọ́n lọ́wọ́n bá mọ́jọ́ ṣẹlẹ̀ sí gba gbogbo àdúrà mi ògóńgó àdúrà mùsùlùmí òun ni kíni kó rí ìyọnu ọba adẹ́dà torí gbogbo ń tọ́ ṣe tí ọba rí ìyọnu ọba adẹ́dà jábútẹ́ ni kọ́lọ́ ọmọjà ọ̀rọ̀ abútẹ́ kí wọ́n á ní ntí gbogbo ara dé ìjọsìn. bó ń ṣe ń bẹ lọ́wọ́n ọba kó fún ọ ṣe ọ̀wọ́ ọ̀wọ́n tó ọba rí ṣeun máa ṣe dúnradúnra ìló ń bí tí wọ́n fi ń sọ yìí pé oṣù ṣàbàn oṣù tá a máa ń lọ nǹkan nìyẹn tí ò rí lọ kò ní í lè ka nínú Ramadan kí ni ẹ lérò pẹ̀lú rẹ̀ ní oṣù Ramadan ẹ ṣàbàn wọ́n máa ń gbàwẹ̀ tó pọ̀ wọ́n dẹ̀ máa ń ka Quran tó pọ̀ gan torí tó bá múra sí i láti sìn kò lè rọrùn nígbà tí Ramadan bá dé. níbi tí Imaamu Bukhari tá sọ yẹn nínú oṣù Ramadan yóò parí Quran ní ogójì ìgbà ọ̀sán Ramadan yóò parí Quran lẹ́ẹ̀kọ̀kan òòrùn yóò pín sí mẹ́ta one third Quran yóò ka lórúkọ kan. síbẹ̀síbẹ̀ wọ́n sọ pé àwọn ń kẹ̀rẹ̀. gbogbo nǹkan wọ̀nyí ìgbìyànjú tá a bá lè rí ṣe kí oṣù yìí kọ́ yàtọ̀ sí àwọn bá ń lo oṣù yòókù nígbèsè ayé wa ká wá fi bẹ ọba adẹ́dà kó ti fi Ramadan ṣe rọrùn fún wa ká lè lò ó bó ṣe fẹ́ ká lò. nínú tí máa ń ràn yàn lọ́wọ́ lórí eléyìí òun ni wípé àwọn ẹni rẹ tí wọ́n ti kọjá lọ kéèyàn ṣèwádìí bóò ni wọ́n ṣe lo ṣaaban àti ramadan níbi quran kíkà níbi ìbádà ṣíṣe níbi ìtọrẹ gbogbo eléyìí téèyàn bá ti ń gbọ́ ìró wọn yóò máa ṣe kínni yóò máa jíńjà èèyàn náà gbà èmi náà fẹ́ ètò kéré jù nínú tí ó mú wá sí gbèsè ayé yẹn ó nífẹ̀ẹ́ èèyàn fẹ́ràn wọn kí ló jíṣẹ́ lára àṣàlám sọ alimariwu máa man ahaba. Ah, àwọn èèyàn rẹ lélẹ̀ wọn wá ń ṣèfẹ́ òun fẹ́ràn wọn ibi tí wọ́n wà níwọ náà wà ní déédéé gbìyànjú sẹ́tọ̀ ọba ṣe níjọ̀gbẹ́ láyé ń bí. èèyàn mọ̀ ṣì gbìyànjú lórí eléyìí ní gbogbo ìgbà kò ní fún ẹ̀mí rẹ̀ lọ́pọ̀tunity láti ṣe ń tó torí pé opportunity ńlá ni Ramadan téèyàn máa múra lẹ́ẹ̀dẹ̀ kọ́ba adẹ́dà kó jẹ́ ṣèṣe ju wa kó fún wa gbà kó fún wa lò kó jẹ́ kó ṣe tí wọ́n fẹ́ kó ṣe nígbésẹ̀ ayé wa kó wá jẹ́ abá níbi tó lérè kọ́mọ́dàlú àláyà kó jẹ́ àṣẹ pípọ̀ rẹ̀ láyé gbogbo eléyìí lèyìn ó máa ṣọ́ preparation fún nìyẹn láti di àtúnbí padà opportunity ni láti di àtúnbí padà tó fi jẹ́ pé recommendation àwọn àǹfààní wípé kẹsìlẹsì istighfar wa tawba kéèyàn ṣe tawba kéèyàn máa ṣọ̀pọ̀lọpọ̀ istighfar kó dẹ̀ máa gbìyànjú láti súnmọ́ lọ́hùn ọba dáadáa kó fi jẹ́ pé Ramadan ó rọ̀ lọ́rùn kọba adéda mọ́jà kọ́mọ́sá àjẹ kó rọ̀ wá lọ́rùn. a ti sọ pé ká máa ráǹdẹ̀ up sí náà inshallah alkarim ká má gbàgbé how come next week eight o'clock la máa bẹ̀rẹ̀ láti bíi seven thirty a ti máa a ti máa ráìbù ọ̀pù tó àwọn tí wọ́n bá ní question kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ́ba adẹ́dà kó jẹ́ àṣẹ pípọ̀ láyé kó gbà lẹ́sìn lọ́wọ́ wa kó má dàlú àláyà subhanaka rama bihamdika shada la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيت على ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت على ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته نعم ẹgbẹ̀lẹ̀ sọ́kà àkókò kan. ok ṣáà ṣáà. naam jazakumullahu khairan sa kọ́lọ́mù àlekẹ́ kó wa sọ́yìn lẹ́sàn-án naam wọ́n ní um, ká tuntun announcement yẹn ṣe wípé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní a ní seven thirty a ẹ̀ ní ten thirty naam ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ní ìjòkó tó kọjá wípé wọ́n bá wa sọ̀rọ̀ ọmọ ìyá wa ní obìnrin tí wọ́n ní ìdìrànlọ́wọ́ wa so wọ́n ní wọ́n ti ṣàlàyé tó pọ̀ lórí ẹ̀ wọ́n lẹ́ni ẹni bùkátà sí owó látọ̀dọ̀ àwa tá a jẹ́ gẹ́gẹ́ bí ọmọ ìyá wọn náà ni wọ́n fẹ́ fi gba ilé opó ni ẹnìyẹn so wọ́n sì ní ọmọ ní ọwọ́ so wọ́n fẹ́ gba ilé so wọ́n ní ká ràn àwọn lọ́wọ́ wọ́n dẹ̀ ti sọ ọ̀rọ̀ yẹn ní ìjókòó tó kọjá kẹ́yìn so wọ́n ní kí a gba owó fún wọn lénìí mo rò pé àwọn tí wọ́n ń gbé kíni owó yẹn káàkiri kájọ kí a dá sí ìbéèrè onílé wáyé nítorí àwọn ojú ọjọ́ ọjọ́ ti lọ òjò dẹ̀ tún ṣubá kan náà so ó dẹ̀ dàbí pé ọ̀rọ̀ fuel scarcity yẹn náà tún wà ń ta so kóníkàlùkù lè tètè padà sí àwọn ààyè wọn kọ́lọ́mù àlékẹ́lá kí kó san owó alẹ́ yẹn ọ̀sán dáadáa àmọ́sáká tó kúrò ẹ̀jọ̀ ẹ jẹ́ ká bá wọn dá sí ti ọmọ ìyá yìí kọ́lọ́mù àlékẹ́lá kó gbà fún wa ní ẹ̀sìn.